يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله الغلو والتخسير أي والتفريط هنا أنا أسجو àti kí ni jama àti àìṣètò àwọn tí wọ́n ṣàṣe àwọn tí wọ́n ṣe àìṣètò àṣetánilọ́kọlù wọn tí wọ́n fi wá dọ́rùn lálábọ̀ ẹ̀sìn فأمن بالله ورسله ولا تقولوا ثلاثة الحمد لله الذي حرم الإفراط والتفريط وجعل الإسلام دينا وسطا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو ألعبا ọba tí ó ṣe ìmọ̀ kọjá àlà tá à ń ní àṣejù ó ṣe ilé wọ̀ nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba yìí náà ló tún ṣe ilé wọ̀ òun náà ni ká má débi tí ọlọ́run ọba àlà fẹ́ ká dé nínú ẹ̀sìn ká sì máa sọ pé à ń ṣẹ̀sìn òun náà ni àṣetò ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ṣe méjèèjì léèwọ̀ láti àwọn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ti adúpẹ́ fún yìí náà lọ́ba tó ṣe Islam ó ṣe ní ẹ̀sìn àárín gbogbo bayna al-ifrat Islam tọ́lọ́wọ́n bá aláàníkáwá sílé ayé Islam tí ó sí. Si àṣejù ń bẹ tí ó sì sí àìṣe tó kéèyàn máa ṣe ìsìláàmù dáadáa kó sì máa sọ fún wa pé ètí ìsìláàmù ní kó wọn máa ṣe náà lòun ṣe yẹn kódà òun ò lè ṣẹ́jú bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n bá láti adúpẹ́ fún yín òun náà lọ́ba tí ó ṣe àṣejù léèwọ̀ ó sì ṣe àìṣe tó àìṣe tó ó ṣe léwọ̀ ó wá sí islam ní ẹ̀sìn àárín gbùngbùn ìtumọ̀ ẹni pé kò ṣe islam ní ẹ̀sìn àṣejù ọlọ́run sì ṣe islam ní ẹ̀sìn àìṣe tó ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá Muhammad kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ téèyàn sì máa ń sọ òun náà ni ọ̀rọ̀ tó bá ṣe déédéé Qur'an èyí tó dáa jù nínú ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn ó fi rí Qur'an gbọ́yé òun náà ni sunna Ànábì wa Muhammad gbogbo tó bá ti gbé kalẹ̀ lẹ́sìn tá a bá ti rákọọ́lẹ̀ fún nínú Al-Qur'an àti hadisi wọ́n yí pé ẹlẹ́sìn ọlọ́run bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè bídíà òun náà ni àdádálẹ̀ sínú ẹ̀sìn ìlànà tó yàtọ̀ síta nábì ni wọ́n ń pè bẹ́ẹ̀ kọ́lọ́mọ́jì abá wọn ṣe bídíà láyé gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sà lé wọn kó ń bẹ̀ a máa ṣàdúrà fúnra wa a sì máa ṣàdúrà fáwọn náà هذا هو المنهج الصحيح òun náà ni ojú ọ̀nà tó lálàáfíà ẹ̀rígbà dábòwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ogun ayẹta máa tẹnumọ́ Allahumma hidi Allahumma hidi qawmi fa innahum la ya'lamun bí wọ́n ti nílẹ̀ àká ìtò tí wọ́n lọ́gbọ́n tó tí wọ́n máa ń kọrin tí wọ́n máa kọ̀sídà tó anábì ni la ya'lamun la ya'lamuna al-haqqa wọn mọ́ ni mi fi wọ́n mọ̀nà eléyìí ni ó lè téńté nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa wípé àwa méjìlá ní bùkátà sádùá àwa tí à ń bẹ lójú ọ̀nà kọ́lọ̀ ṣàlékún mọ̀nà wa àti àwọn tí ò tí ì sí lójú ọ̀nà bàbá tó ń ṣàdúrà fún ara rẹ̀ ó sì máa ṣàdúrà fún àwọn náà. ẹ̀yọ́ ẹ̀sìn wa torí pé gbogbo tá ànábì ọba ti ṣe ànú ni ẹni bá sì ti ṣe kò sí ládàá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run kò sẹ́sàn kankan tọ́lọ̀ wọn sàn lẹ́yìn kọ́lọ̀ ń jẹ́yà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ síwálé ní yàlẹ́yà àtijọ́ alkiyama ayọ́ al-ikhwatul afadil mo kí ẹ̀yọ́ máa yá alápọ̀nlé الراغبين الراغبون في تحقيق الغاية العظمى من خلق الجن والإنس tí a sojú kòkòrò ní gbogbo ìgbà bá a ṣe ṣe ìsìláàmù tí ọlọ́wọ́n bá tó torí ẹ̀ dá wa sílé ayé ojú kòkòrò láǹṣẹ̀ látara ojú kòkòrò yìí ọ̀pọ̀lọpọ̀ wa ń dààmú à ń lọ à ń bọ̀ à ń ṣàìsùn ọlọ́wọ́n mọ́jí wa jasa ọlọ́mọdé ọjà sásán o ọlọ́gbàrá ọlọ́wọ́n wa ẹ̀yọ́ al-mashayikh al-kiram mú kí gbogbo àwọn ìjòkó àtàwọn tí wọ́n ń gbọ́ mi àtàwọn tí a wà láàrin èrò ipe kọ́lọ́mọba aláàkúnmọ́sá ìsàlẹ̀kùn dáadáa ẹnì kọ̀ọ̀kan wa. ètò wọn ní kí n wá gbéyẹ̀wò ní àárọ̀ yìí ọ̀rọ̀ tí ń panilẹ́kùn ni tí sì ń gbomi lójú òyàn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtàwọn tí àjọ máa kéwú ìgbìyànjú wa lọ́sàn lóru náà ni pé kọ́lọ̀wọ̀n bá aláàkọ́sànù wa ká lè bọ́ sójú ọ̀nà siratul mustaqim òsẹ́nì kan tí ó jáde ilé tí ó ní orí burúkú lòun fẹ́ lọ lè ṣe láyé tó òsẹ́nì kan tí ó máa fẹ́ sẹ̀sìn tí ò ní láníyàn tó dáa tọ́jú pé yọmọ sẹ̀sìn yẹn torí pé wọ náà lọ́wọ́ kálukú wa náà à ń gbìyànjú eh, látara pé ẹnu wọn tí ọlọ́run bá lálò lé ayé kárí ìyọnu ọlọ́run jọ lè kéya wọn kákú ní mùsùlùmí òdodo àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ ń bára rẹ̀ eléyìí lọ́wọ́ mú àwọn elétò yìí pé yóò dáa kí ká mọ pẹ̀lú asákèésí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a lá nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa inú òkùnkùn la wà tá a bá sì wà nínú òkùnkùn ẹni bá ti fani lọ́wọ́ ní òkùnkùn náà látẹ̀lé èèyàn ò sì lè rí ojú ọ̀nà tó bá wà ní òkùnkùn àfi kí ìmọ́lẹ̀ Ọlọ́run ó tàn sí i. àwọn bùkátà sí ìmọ̀lẹ̀ ọlọ́run nurullah òun ni ma ń tàn sójú ọ̀nà lèyìn òfin mọ̀ pé eléyìí lọ́nà eléyìí nìgbó billahi minash shaitani rajim ọlọ́mọba aláàtí ń sọ fún wa pé yahdillah linurihi man yasha ọlọ́mọba ní ìmọ̀lẹ̀ yẹn ọlọ́run ní máa ń tàn sẹ́ni tó bá wù ú àwa bẹ̀ẹ́ pẹ̀lú ìjọkan ṣoṣo rẹ̀ kọ́lọ́mọ́sà tán sínú sẹ́mi ẹnì kọ̀ọ̀kan wa gbogbo nta bá dáwọ́lé ipa fẹ́ máa ṣe gbogbo nta bá máa dáwọ́lé ipa fẹ́ gbà lákìídà gbogbo nta bá dáwọ́lé lérí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ̀ ń pé ìtọ́ lọ́wọ́n bá Allah fọwọ́ sí tàn nábì fọwọ́ sí ní kọjẹ́ ètò wọn ní ká gbéyẹ̀wò náà ni al-ifrat wa at-tafrit wa mawqif as-salaf baynahuma. ìfrọ́t àṣejù àti ká má ṣe é tó ká sì máa pè lẹ́sìn àti ipò tí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tí wọ́n wà láàrin méjèèjì àárín méjèèjì náà làwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wà nítorí àwọn sàhábà ni wọ́n ń pè ní sálàfù sọ́ọ̀lẹ̀ àtàwọn tó wọn àárín gbogbo náà ni anábíwá muhammad wa sallallahu alaihi wasallam àárín gbogbo náà ni ọlọ́run ọba aláàgbé ìsìlámù sí al-islam ẹ̀sìn islam ẹ̀yọ́ máa yá ó wà àbọ̀mù ní àmìláhi azọ̀jẹ̀lì òun náà ni ìdẹ̀ra ọlọ́run ọba tó ga jù tí ò sí ìdẹ̀ra míì lókè rẹ̀ mọ́tẹ́yìn máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́ alìsílámù sahih ìsìlámù tó lálàáfíà lásán èyí tá nábì ṣe kó tó jáde láyé tó sì fílẹ̀ fún afirika máa ṣe wal gayatu min khalqil jinni wal ins torí ìsìlámù ìrọ̀lọ́run fi dálìjà náà àtàwọn èèyàn lálẹ́ àfipá wá láṣẹ pé ilé ayé tá a wá yìí àwa àtàlìjànú a gbọ́dọ̀ ṣe nǹkan mi lẹ́yìn Islam ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdálìjànú àtẹ̀yàn lásán bí ìbá jẹ́ pé káwá sinmi ọlọ́run káwá sí Islam káwá sí Islam. lidhalika amarana Allahu azza wa jalla bid-du'a torí bẹ́ẹ̀ lọ́wọ́ bá aláàfin fi sínú suratul Fatiha nípa ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣàdúrà aláàkọ́fẹ́ ṣẹ̀wá lé ojú ọ̀nà Islam al-islam huwa as-siratul mustaqim òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́run ní ká máa sọ gbogbo tá a bá ń kírun lá máa sọ bẹ́ẹ̀ ihdina as-siratal mustaqim ọlọ́run ọba mọ́sá yìí sàlékún ìmọ̀nà wa lérí ojú ọ̀nà tọ́tọ́ siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ọba ojú ọ̀nà tó ti parí ìdẹ̀ra rẹ̀ lérí wọn ghayril maghdub yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tó bínú sí wala ddallin àtàwọn tó sọnù àwọn méjèèjì yẹn aláṣẹ ètò àti aláṣẹ jù ni wọn kọlọmọdì àárín ọ̀nà Yahudi kọlọmọdì àárín ọ̀nà Nasara àwọn ń gbóòórùn ìlànà àwọn Yahud àti ìlànà àwọn Nasara nínú Islam ọ̀pọ̀lọpọ̀ wa látara àṣejù àti àìṣètò al-islam ẹ̀yọ́ máa yá wa wasiratul mustaqim òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ wa huwa ma bayna al-ifrati wat-tafriti islam tí ọlọ́run bá aláàní á ṣe òun náà ni islam ti ń bẹ láàrin àṣejù àti àìṣètò kí ni wọ́n ń pè ní al-ifrat al-ifrat wal-gulu òun náà ni àṣejù wa mujawazatul hadd ash-shar'i kéèyàn kọjá àlà tí ṣẹ̀rí alákalẹ̀ kọ́ wá ṣe nǹkan tó ti kọjá ṣẹ̀ríà ṣẹ̀ríà ní báyìí ni ká ṣe òun wá fi tiẹ̀ lé ó lé ju ṣẹ̀ríà lọ níta ń pè ní àṣejù nìyẹn aláàní ká máa gba àwẹ̀ àbí Ramadan oṣù kan nínú oṣù méjìlá lẹ́yìn náà a máa gba àwọn àwẹ̀ súnà kéèyàn wá sọ pé òun tòun o gbogbo ọjọ́ ayé òun lòun fẹ́ fi ṣe kí ni lòun fẹ́ wọn fi gba àwẹ̀ ọlọ́run ọba àlá ó gbé tiẹ̀ kalẹ̀ ànábì gbé tiẹ̀ kalẹ̀ onítọ̀hún náà wá tún gbé tiẹ̀ kalẹ̀ títí ẹ wá lé sí ti ọlọ́run ní tí wọ́n pè láṣejù tí àkídà rẹ bá ti lé tí ìbáàdà rẹ lé tí àṣejù wà nínú wà tó ń wù láàmà pè ọ́ ní alimoforit aláṣejù afọ̀rọ̀tọ̀ yoforitu ifrat moforit wàtẹ̀forit ó àyèsètò òun ni wọ́n pè ní ká yẹpẹrẹ ẹ̀sìn a ama, a máa mẹ́sìn rọ̀ kọ́ wá rọ̀ ju bó ṣe rọ̀ lọ torí ẹ̀sìn Islam ò le ẹ̀sìn tó rọrùn ni. kọ́ wá rọ̀ ju bí Islam ṣe ṣe kí ni bó ṣe gbé e kalẹ̀ lọ lágbèjúwe ń sìn bọ́yá ẹ̀kọ́ tí wọ́n pò kẹ́nìkan wá bomi sí i ẹ̀kọ́ kọ́ọ̀bù kan kọ́ padà wá di bọ́kẹ́tì kan ẹ rí i pé ẹ̀sìn yẹn ti ṣe kí ni ó ti wà diluted eléyìí ni wọ́n ń pè ní àtàsáhùn wọ́n mú ó wọ tọ̀dìyẹ́ tọ̀dìyẹ́ òun ni ká máa rẹ́sìn láre kọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹkún amọ̀fẹ́dẹ́ni kọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀nà amọ̀fẹ́sàwádà. ká mọ̀ pé bí a èmi táwọn kírun wákàtí márùn ń kírun wákàtí márùn tí ìbá borí èyí ò ní má jẹ́ mùsùlùmí òdodo ọlọ́sọ àmọ́ kò sí ìkankan tó jẹ́ ọmọ sọ́n tí ń sọ yẹn tó ju pé ń fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú kí ni ẹ̀sìn ọlọ́run wọ́n tẹ̀kṣírì wọ́n á máa pé àtọ̀fúrìtì ní kéèyàn má ṣe tó bí ṣẹ̀ríà ní ká ṣe é dé fi àdá ilẹ̀ haqqi wal qiyam al wajib gbogbo àwọn nǹkan tí wọ́n ní ọ̀ràn àyàn ní ká ṣe ká máa wá ṣe ká máa pé mùsùlùmí náà sáà ní àwa náà lóòótọ́ ò tí ò kó ní islam àmọ́ tẹ̀fúrìtì ń ṣe kíni ọ wà nínú sẹ́rẹ̀ ummatul islam ìjọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam جعل جعل الله بين wà tafrit ọlọ́run ọba aláwa ṣàánú wa ọwá fi wá sáàrin àṣejù àti àìṣètò ìtumọ̀ ni pé àní sí láàrin àwọn oní àṣejù a sì gbọ́dọ̀ wà láàrin àwọn oní aláṣetò Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ni wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ọba ni àwa ọlọ́run ọba àwa la ṣe yín ní ìjọ àárín gbùngbùn ẹ má ṣàṣejù ẹ sì má ṣe àìṣètò sọ́tòlù bákọ́rọ́ àyà one forty three wọ̀lẹ̀ mùsùlùmí ọ̀nà lè yàwó ma àwa mùsùlùmí lè ní àṣùnáf apínsọ́nà mẹ́ta gbogbo mùsùlùmí tó wà nílẹ̀ yorùbá àti lágbàá ọ̀nà mélòó wọ́n gbé sí jama ọ̀nà mẹ́ta sífún mufritun a rí àwọn nǹkan tó jẹ́ pé aláṣejù ni wọ́n tí padà máa ṣàlàyé àwọn mọ̀sọ́hìrù wọn àwọn nǹkan tá a máa rí tá a fi mọ̀ pé eléyìí ti ń ṣe àṣejù wọ́n sì fún mu farritun àwọn nǹkan sì bẹ̀ tó jẹ́ pé aláṣe ètò làwọn wọ́n làwọn ń ṣẹ̀sìn àwọn ò ní tara bọ ẹ̀sìn dáadáa wọ́n sì fún ja'alani Allahu ja'alani Allahu wa iyyakum minhum àwọn ẹlẹ́ẹ̀kẹta náà làwọn tó jẹ́ pé àwọn wà láàrin gbùngbùn kọ́lọ́mọ́sà ìfèmí àti ẹ̀ náà sáàrin wọn wọ́n mú fèlè wọ́sọ̀t àwọn wà láàrin méjì láàyò fòrìtú wọn ò ní sàṣejù wà láàyò fòrìtú wọn ò sì ní ṣe àìṣètò àmọ́ nínú aburú tí ṣètò ti ń dálẹ̀ láwùjọ àwa tá a là ń sẹ́sì khasatan talabatul ilm àwa tá a là ń wá àgbọ́yé nípa ẹ̀sìn tá a ń gbìyànjú láti ṣẹ̀sìn ọlọ́run òun náà ni pé ṣètọ́nù kó ṣètọ́nù yóò kó ìrújú sínú ọpọlọ ẹlòmíì tó fẹ́ ṣẹ̀sìn yóò darí sọ́dọ̀ àwọn aláṣejù ọ̀pọ̀lọpọ̀ aláṣejù yẹn náà wọ́n fẹ́ ṣẹ̀sìn ni o àṣetánì ló ṣe kí ni òun lọ́dọ̀ ọ̀rọ̀ wọn rò àwọn nǹkan ṣètọ́ọ̀nù yóò darí wọn lọ sọ́dọ̀ àwọn aláṣẹ ètò àwọn aláṣẹ ètò àwọn dùn pa lérí ẹ̀pẹ́ ẹ̀dákun ẹ̀dákun ẹ̀sìn olé ẹ̀fẹ́ wálẹ̀ lérí táǹṣe kí ni táǹṣe nígbà míì yẹ̀ntẹ́kùlù ba'duhum ila ba'd pẹ̀lú zurufu zamani wal bóyá ààyè tó wà àbí ìgbà tí ó débà àbí kẹsìlátù ṣàwátì wà ṣubuhat ìrújú tó tún padà pàdé lérí ẹ̀sìn àbí adùn ayé tó padà kó sínú ẹ̀ yóò máa mú wọn kúrò ní inú àárín gbogbo yẹn ahlul wasat ní bá gòkè lọ yóò lọ lè jọyìn àwọn ní àṣejù lẹ́bàá rẹ̀ pé bọ́lá alágbájá ìròrí ẹ̀ ti yí padà o ti ní sálámà ṣe tẹ́lẹ̀ kò ní sálámà mọ́ torí ti kúrò láàrin gbogbo tí bó sì mú ó ti bọ́ sọ́dọ̀ àwọn aláṣejù. nígbà míì àwọn tí wọ́n wà láàrin yìí náà àwọn náà látara kẹsàn-án tó ṣubuhat wa ṣàwá bóyá ìrújú nínú ẹ̀sìn àbí adùn ayé àbí fi ayé yóò mú wọn kúrò láàrin gbogbo yóò já wọn wá sílẹ̀ yóò já wọn wá sílẹ̀ lẹ́rìí pé ọ̀tọ̀ ni tó gbàgbọ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni tó tún ṣe kíni tó tún gbàgbọ́ ń sùn ọ̀tọ̀ ni tí sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni tí sọ sùn. òun náà wàá padà wàá darapọ̀ mọ́ àwọn aláṣẹ ètò yóò máa wá rí ẹ̀yin tẹ́ jọjọ wà ní àárín gbùngbùn ipe ẹ ti di aláṣejù ẹ̀yin sì tún wò pé àwọn tó wà lókè ní aláṣejù ṣe wá rí àwọn méjèèjì tí a fẹ́ wà láàrin wa yìí wọ́n gbà pé rí ẹ̀sìn làwọn wà o alimufuritun gbogbo àwọn tí wọ́n wà ní òkè tí wọ́n ṣàṣejù tí wọ́n kọjá bí ànábì gbédé tí wọ́n kọjá bí àwọn sàábà ṣe kí ni ibi wọ́n gbédé àwọn gbà pé gbogbo ẹ̀yin méjèèjì yẹn ó yẹ jọyìn àwọn ní bẹ́ẹ̀ bá sì jọyìn àwọn ẹ̀yin sí mùsùlùmí. àwọn tí wọ́n ń bẹ ní ìsàlẹ̀ أصحاب tasauli wàtọ̀dìyẹ́ wàtẹ̀kọ̀sírì tó jẹ́ àwọn tí wọ́n fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mẹ́sìn àwọn aláṣẹ ètò àwọn náà gbà pé ẹ̀yin méjèèjì yẹn àtẹ̀yìntẹ́lẹ̀ wà láàrin àtàwọn tó wà lókè yẹn pé ẹ̀sìn lójú ọ̀nà ọ̀dọ̀ àwọn gangan ni ẹ̀sìn wà torí Islam ẹ̀sìn tọrọ ni. kullu ma adillatihi min al-kitabi wa sunnah níbi tí wàhálà ti dé ni pé gbogbo àwọn àsùnáàfù mẹ́tẹ̀ẹ̀ta yìí kálukú náà ló ní ẹ̀rí tí gbẹ́sẹ̀ lé lérí ojú ọ̀nà tí ń rìn ipe haza huwa islam sahih eléyìí ni islam tó clear kò sẹ́nìkan ni wọ́n tẹ̀ ní ìjọba fáyà kò sẹ́nìkan tẹ̀ ní ìjọba kàdísì àmọ́ láti wá dá ojú ọ̀nà mọ̀ òkùnkùn ti bó lẹ ẹyọmọ ìyá mi o níjọ làá máa bá àwọn tí ò kéwú wọn bẹ ní òkùnkùn ẹlòmíì kéwú ọha kọ̀ọ̀rán ọha súnà nínú òkùnkùn ló sì wà nítorí pé kò gbé àgbọ́yé rẹ̀ lé eré àgbọ́yé àwọn asálàfù asálẹ̀. nígbà ọ̀rọ̀ wa rí báyìí jẹ̀mọ́ kí ló wá kú báyìí ọ̀rọ̀ wa kú ká máa lọ lè sunkún níkọ̀ọ̀rọ̀ èmi àti yín ọ̀rọ̀ kan pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa lọ lè bẹ ọlọ́run ọ̀rọ̀ kan pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa lọ lè kéwú ibi tá a ti kéwú gan. ọ̀gá yìí náà ni wọ́n ti lè kéwú wọ́n sì ti kí àti wọ́n tẹ̀ wọ́n sì ti kí àti wọ́n tà wọ́n sì ní alùpùpù tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe níjọ Sunday làwọn aráyà rí bá a lọ fi iṣẹ́ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni làwọn yẹn máa lọ́jọ́ Sunday. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dá lé kéwúlẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n sì wà lérí íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá ti sí íńtánẹ́ẹ̀tì báyìí inú kọ́ bọ́ sáàrin àwọn àlìmúfuritún àbí bọ́ sáàrin àwọn eh, alùlùwọ́sọ̀t àbí bọ́ sáàrin àwọn kíni eh, alìmúfuritún. tíra èyí tó bá ń kà jù láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà ní ọmọ dìtámì bó ṣe jẹ́ àti bó ṣe rí láàfin bẹ́ẹ̀ lọ́wọ́ bá pé kọ́lọ́wọ́ bá aláìní kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́ mọ́sá ìgáìdì wa láàfin máa bẹ́ẹ̀ lọ́wọ́ rọ̀bánà àti iná min ladunka rahmatan wa ayyi lana min amrina rashada akthir du'a ọmọ ìyá mi ẹ̀díkàdúrà yẹn pọ̀ ìdínà siratal mustaqim ẹ̀díkàdúrà Allahumma hdini fi man hadait anabi muhammad sallallahu anabi Allahumma hdini ọlọ́run ọba o fi mí mànà jù mí sáàrin àwọn man hadait àwọn tó fi mànà fi mí náà sáàrin wọn anabi ní fi mí sáàrin àwọn tó ti fi mànà inú wọn wá níbẹ̀ lọ́wọ́ mọ́ni wọlé hadi ilẹ̀ sẹ́bí tani fi wá mọ̀nà jama anabi ọwọ́ ayé Allahumma hdini fi man hadait eléyìí ó jẹ́ kára rẹ̀ kọ́kọ́ balẹ̀ yìí torí pé nígbà míì tó pè lójú ọ̀nà yẹn ó lè má jẹ́ bẹ́ẹ̀ o ètò ojú olé lérí yẹn ó lè má correct àmọ́ tó wá jẹ́ pé ó má correct ọlọ́run ọba aláwọ̀ fi ọ̀rìn lẹ̀ lérí ẹ̀ ò ní ṣe ẹ̀ṣẹ̀ kù mbẹ̀ tí ọba wá correct ó ti ọlọ́run padà yọ kù mbẹ̀ láàfin ní bùkátà sàdúrà ni ayédàkọ́ ọlọ́run sàbátà wa lérí ojú ọ̀nà tàdún yẹn àbí kọ́ lọ́wọ́ bá aláàkọ́ àwa làwa ila siratul mustaqim lọ́sọ́jọ́ ọ̀nà yìí tó dáa jùlọ. àdàfẹ́rọ́tù mọ̀tìmọ̀ aṣejù ẹ̀yọ́ màyá mi ẹ̀sìn ọ̀tàkó ọ̀tàfẹ́rẹ́tù mọ̀tìmọ̀ ẹ̀sìn ọ̀tàkó ká máa ṣe àìṣètò aramahumala ọlọ́run ṣe méjèèjì fil aqida bóyá àṣejù àti àṣetò yìí nínú àkídà lọ́wà ni o ọlọ́run ṣe léwọ̀ ká lè tún àkídà wá sí wal awul ibada àbọ̀wà ní ìjọsìn tá a fi ń súnmọ́ ọlọ́run ọba ká lè ṣàtúnṣe rẹ̀ awul akhlaq àbínú àwọn àwà táwọn ká lè ṣàtúnṣe rẹ̀. al-ifratu wa tafrit àgbákò méjèèjì tí sọ yìí huma simatu lil mushrikina wa alul kitab àwọn tá a fún tíra síwájú àwọn kèfèrí nasara àti yahudi ọlọ́wọ́n bá aláàfin pè wọ́n inú alukur'an a'udhu billahi minash shaitan rajim ọlọ́wọ́n bá ní yá ahlal kitab ọlọ́run ni mo pè ẹ̀yin ọlọ́run ni mo pè ẹ̀yin tá a fún tíra síwájú la taghlu fi ẹ má ṣàṣejù lérí ẹ̀sìn yìí tẹ́ gbé lọ́wọ́ yìí wẹ̀ ẹ́ ti ń ṣàṣejù o torí tí wọ́n bá ṣàṣejù ọlọ́run sọ wala taqulu ala Allahi illa al-haqq ẹ sì gbọ́dọ̀ sọ nǹkan kan àbòdodo òdodo ni ẹ máa sọ jáde lẹ́nu irọ́ lè yí tẹ́ wà lérí ẹ̀ Suratul Nisa aya one seventy one ọlọ́ni fastaqim ọlọ́ni rẹ̀ Muhammad dúró dédé kama umirt gẹ́gẹ́ bá a ṣe pa ọ́ láṣẹ wa man taba ma'ak gbogbo àwọn tó ń ṣe ìsìláàmù tí wọ́n ti túbà kò mí ẹ bọ́ sọ fún náà kí wọ́n dúró dédé wala tatagaw ẹ mẹ́sàsẹ́jù ẹ má ṣàṣejù ìrẹ́ Muhammad má ṣàṣejù bẹ́ẹ̀ ni àwọn tọ́tẹ̀lẹ̀ ọ̀nà sọ fún wọn ká má ṣàṣejù innahu bima ta'maluna basir torí ọlọ́wọ́n bá Allah ọlọ́wọ́n bá rí gbogbo ohun tẹ́ ń ṣe o ṣẹ̀rí àníyàn tí kálukú fi ń operate nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Islam ọlọ́wọ́n bá Allah àníyàn rẹ̀ ò lè pamọ́ pamọ́ pamọ́ fáwọn ọmọ èèyàn kọ́ wá pamọ́ fọlọ́hún máa chẹ́kì àníyàn yẹn ní gbogbo àsìkò ní gbogbo ìgbà ṣé tí ń ṣe yìí mo fẹ́ fi dá wàhálà lẹ̀ wàláyé aláwọ̀ ayé àlẹ́mọ̀bí ọlọ́run ní màá ń pẹ́ nítorí mo ṣe yìí mo fẹ́ fi create problem nínú Islam mà pọ́ lọ́run rí ọ yìí tí ń ṣe yìí mo fẹ́ káwọn èèyàn mọ̀ mí lọ́mọ ta pé mo burú pé mo lé gan aláwọ̀ àlẹ́mọ̀bí ọlọ́run ní màá pẹ̀lú ẹ̀ yìí tí ń ṣe yìí ah, mo fẹ́ fi ṣàtúnṣe Islam ọlọ́run ní màá pẹ̀lú ẹ̀ torí gbogbo iṣẹ́ rẹ̀ pátá wọn ó gbé lérí àníyàn ni innamal a'malu binniyah wa fi riwaya binniyat àníyàn tó ní tó fi ń sọ̀rọ̀ tó fi ń ṣègbésẹ̀ tó ń gbé yẹn òun náà lọ́wọ́ bá aláàfẹ́ fi dájọ́ tó ń ṣe kí ni tó ń ṣe. anabi wa sallam anabi jẹ́ yíwa wípé akibatu alghuluw halak wa ihlak anabi muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ òye wa ati bota bọ̀tá àṣejù ọ̀dà kẹ́ni kọ̀ọ̀kan wa kàmọ̀ lọ́lẹ̀ bẹ̀rẹ̀ ọ̀hún kọ́ lọ́mọ́ fìwá sínú àwọn aláṣejù ànábì ní hàlà kálí mútànà tí a ò ayé àlẹ́mọ́tà ṣe dìdò ànábì ní gbogbo àwọn tí wọ́n máa ń sàṣelé nínú ìgbàgbọ́ àṣelé nínú ìbáàdà àṣelé nínú wà ànábì ní wọ́n padà parun ẹ̀mẹ́ta ànábì sọ bẹ́ẹ̀ hàlà kálí mútànà tí a ò hàlà kálí mútànà ló sì máa bẹ̀lọ́ ọ̀kọ́lọ́ máa fẹ́ sínú àwọn oní àṣejù ọmọ ìyá ó wò lè tí màbá wa mẹ́kò sí ń bẹ̀ o àfi kọ́ máa bẹ̀lọ́ kò sì máa kéwú kò sì máa ka síra ànábì wa Muhammad sira ànábì ni ọlọ́run ní ká máa kà kìí ṣe síra àwọn àfáà màásùmù lànábì àwọn àfáà léṣù bí màásùmíìn làkọ́dí káànà làkún fi rasulillah wọ́n sọ sí sọ́ni ẹ̀ ó lè ra lè ra siratu rasul sẹ́fẹ̀ muhammadu abu wahab ó rí siratu rasul ibn isham siratu rasul wà náwọn afá sunna tí wọ́n ṣe má lè ka sira bóòlù anábì ṣe ń bí nínú gbàgbọ́ bóòlù anábì ṣe nínú bàdà bóòlù anábì ṣe nínú wà rẹ̀ oníkọ́mọ tẹ̀lé sọrí lẹ́yìn anábì sallallahu alaihi wasallam gbogbo àwọn tó kù gairu bi ma'sumin illa ijma'u sahaba àfi táwọn sahaba wa lórí ẹ̀ wọn ò ní panupọ̀ lérí ànù mashayikhuna kibaruna mashayikhuna ulamauna gbogbo wọn pátá yusibun wa yakhtun ibi tó gbẹ́sìn ẹ̀rí lérí nìyẹn jama wọ́n máa ṣe mistake wọ́n sì máa ṣe wọ́n sì máa ṣàṣọ́bádé nítorí wọ́n ti ṣàṣọ́bádé ètò jẹ́ àmà pé wọ́n sàsọ́bádé ni pé yọ́ bá Al-Qur'ani mu àti súnà àti ìjìmáwò sálàfù sọ̀lẹ̀ níjọ́ bá ti ṣe mistake ìgbà wo ló ṣe mà nígbà tó bá ti yapa súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ọkàn rí arákùnrin kan ọkàn bọ́ sẹ́yìn mọ́ṣáláṣí mẹ́wọ̀n ní máa ń tọ̀ àfáàsì bẹ̀ nínú mọ́ṣáláṣí ọ̀tọ̀ ọ̀tọ̀ àfáà ni wá wá ẹ̀wá ọ̀yẹ́ bẹ́ẹ̀ ló ti máa bọ̀ pé lẹ́yìn sọ́bí mo tẹ́bẹ̀ ẹ̀ sọ̀nà eléyọ̀ tẹ̀lé sọ̀nà torí gbà tí lárúbáwá wọlé tọ́tọ̀ lójú ànábì kí lànábì ṣe kí ni kí lànábì ṣe ànábì ní dàáwò ẹ filẹ̀ ànábì wàdà wá pè pé ibi láti ń sinú wáyé ṣe kí ni mo mú alákòójúwe ni o lọ́wọ́ fi wà tàláàsì má di mọ̀mọ́ o tí wọ́n kàn máa tì ọ́ lọ́kàn máa yí ibi táyà mọ́tò no. hadha al-khuluq ìwà tó jẹ́ látọ̀dọ̀ ìmáàmù yẹn lẹ́yìn sọ́bi sọ̀ndà. torí òun ní àdámà tiẹ̀ náà tẹ́lẹ̀ nínú ara tiẹ̀ tó fẹ́ sọ̀dẹ̀ sí mọ́ lọ́wọ́. ọ̀gbọ́n kọ̀wá sẹ́ni tí ò ládàá máa ti tiẹ̀. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ànábì ní ìyáàkùn wàlùkùlù wà ànábì ní ọ̀dọ́wọ́ yín pẹ̀lú àṣejù ọ̀dọ́wọ́ yín o ẹ má ṣàṣejù o fi dín inú ẹ̀sìn fàyínàmà àhálàkà mànkánà kọ́bùlàkùn bílgùlùwì fi dín ànábì ní tó ṣokùnfà parun fún àwọn tá a fún tíra síwájú Yahudi àti Nasara òun náà ní àṣejù. ọ̀lọ chọ́ọ̀chì ọ̀lọ ilé ìjọsìn wọn àmọ́ nù wà àwọn ìwọ náà ń ṣe kíni ìwọ náà ń wù nínú ẹ̀sìn wa ànábì ní sọ fẹ́ parẹ́ báwọn tòun ṣe parẹ́ ni àníwáwò ìfọ́rọ̀t nítorí àsìkò wa àwọn àṣejù pọ̀ táwọn èèyàn máa ń ṣe àti ní ọ̀nà mẹ́ta láti máa rí sàwọn kánà fíl àkídàtí àó fíl ìbádàtí aw fil akhlaq wọ́n máa ń bẹ ẹ̀yàrò haq bóò láṣẹ wa dáàmà pé àṣejù lélẹ̀ eléyìí àṣe tó lélẹ̀ bóò láṣẹ dáàmà a máa dáàmà pẹ̀lú ká padà sí inú alukur'an àti àdínsì àtàgbọ́yé àwọn sahaba mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni o sọ́dọ̀ anábì ní òun ti ń lọ ní o ẹ̀sìn ọ̀padà yapa o tẹ́ yapa tẹ́ pọ̀ وسيرى اختلافا كثيرا فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا نبي ني اي يقواتي اوبو ريبته فعليكم بسنتي sunna mi òun náà ni kẹrìmọ́ kí ni sunna nabi òun náà ni bí ṣe ń ṣe nínú àkídà rẹ̀ bí ṣe ń ṣe nínú ìbádà rẹ̀ bí ṣe ń ṣe nínú àwọn ìwà rẹ̀ sáwọn èèyàn sí kèfèrí àtẹnudí ṣe kèfèrí sọmọ kó wọ sálámà sẹni tí yọgbà kọkànlọlọmọ wọn gbọ́ sálámà wọn bí ká lè bẹ lọ́hùn kí ló dé ó ní ṣe kankan àwa rí ti ṣe kí wá ṣe kúfúrú ọbẹ̀ ti bọ́ǹdì ni ẹ̀ àṣetáni ti dàkarú ni ẹ̀ ànábì wọn ní kọ́ ọmọ sí kíni wọn ní kọ́ ọmọ òwúkọ́sì àtàwọn sàhábà ànábì ni alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min súnà mi àti súnà wọn ṣé yàtọ̀ mi láàrin súnà méjèèjì ni kò sí yàtọ̀ ń bẹ practical ànábì rivers bí mo ṣe ṣe àwọn yẹn rí ẹ tẹ̀lé súnà mi ẹ̀dẹ̀ tẹ̀lé táwọn sàábà máa ń ṣe kíni tí wọ́n bá ń ṣe bóòlù àwọn abdulhamid abbas ṣe bá àwọn kàwárí jì lọ bí wọ́n ṣe bá wọn lọ ó lè bá wọn ọsálámà sí wọn ó bá wọn jòkó àwọn díẹ̀ nù wọn nínú àwọn bí ẹgbẹ̀rún mẹ́fà kan pè àwọn yẹn gba kíni àwọn yẹn padà gba súnà gidi wọ́n fi yàṣẹ jùlẹ̀ àbúrò àbúrò abáṣe nígbà tó ń dé ọ̀dọ̀ wọn wọ́n lòun bá òun bá wọn bí tí wọ́n jókòó sí wọ́n yapa wọn sọ àbá tó kù alhawarij àbúrò àbúrò abáṣe ní wọn òun rí gbangba wájú báyìí ibi tí sùjúdù wọn tọ́pọ̀ dé ọlámì àmìwà bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí erukun ràkúnmí tí wọ́n fi lélẹ̀ lọ́sàn-án lóru. Ibada. nínú àkọlé àwọn àlùfáà wọn ní abúlé àmàlà bá sí ní olóhùn rò pé ọ̀pọ̀lọpọ̀ àbí wọ́n kọlà ni wọ́n sì kọlà nígbà tó lé pé hàtù ìlà wà ní ojú wọn àṣebi tí omi gbóná tí wọ́n bá ń sunkún látara ìbádà ibi omi gbóná máa ń gbà kọjá ní gbogbo ìgbà ọ̀pọ̀dà wà lálà ọwọ́dà ìgbà sákọlà kọ̀ọ̀kan tómi gbóná máa ń gbà bìkan jódójúmọ́ yọ̀pọ̀dà lámì alóhùn alàlhàk sí lérí òdodo wọn wà jẹmọ́ wọn sí lérí òdodo èmi fi ń bẹ lọ́wọ́ ọba fẹ́mi àti fún ẹ̀yìn náà kọ́lọ́wọ́ ọba aláàkójá wà láàrin mọ́jà wà nínú àwọn aláṣejù mọ́síjà wà nínú àwọn ní àṣètò al-ifratu fil aqida ẹ̀yọ́ màyá mi àṣejù nínú àkídà òun náà ni mùjáwọ́sátù hùdúdí al-i'tiqadi as-sahih òun kọjá àlà lérí àdìọ́kàn tí wọ́n fẹ́ ká ní sí ọlọ́run ọba kéèyàn wá kọjá àlà kọ́ wá lọlẹ̀ ní sẹ́lómìn tí ì ṣe ọlọ́run tàlí kàtàlí ìṣà mọ́sálà lápèjúwe ẹwà àwọn tí wọ́n ní pé ànábì ìṣà lọ́lọ́run wọ́n ṣàṣejù ọlọ́run bàálà fi ní yàrá lẹ́lẹ́kìtàbí ládàgìlú fìdí nìkan ẹ má gbé pòó ọlọ́wọ́n ọba fànẹ́bì Ìsá tẹ́bá ti gbépò ọlọ́wọ́n ọba fànẹ́bì Ìsá ẹ ti kọjá àlà ẹ ti di aláṣejù torí ànẹ́bì Ìsá ẹ̀dá ọlọ́run ni kò kí ń ṣe ọlọ́run jàálù fi mọ́ni tábàtìlì olùhìyà ọlọ́mọsá sọ wá ń bẹ̀ wọ́n ń ṣe láwùjọ wà yìí náà táwọn èèyàn ń gbé àwọn ṣéwọ̀n àtàwọn àfọ àwọn sí mọ́ni tábàtìlì olùhìyà yẹ̀sítẹ̀gìdúnà bẹ̀lẹ̀ àwùlíyà tí wọ́n máa ń sọ fún àwọn wòlíì pé ẹran àwọn lọ́wọ́ ẹ̀sánú àwọn dàrẹ́ẹ̀tì ni kéde pé yọ́ọ́ máa pẹ́pẹ́ àníyá ṣéwù lágbájá àgìsìnà àṣejù ni. anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni látọ̀tọ̀rú ni anabi ni ẹ gbọ́dọ̀ kọjá àlàlé mi lérí ẹ má ṣàṣejù ẹ má yìn mí kọjá bí tọ́lọ́wọ́n bá gbé mi dé o. kama akọrọ nasara gẹ́gẹ́ bí àwọn nasara. bí wọ́n ṣe yin ibùnà mariam ọmọ Maryam Isa láyìnbóró wọ́n yìn yìn yìn yìn yìn yìn títí tí wọ́n fi sọ di ọlọ́run fa innama ana abduhu èmi o ẹ̀rù ọlọ́run ni mí fọ̀kúlù abdullahi wa rasuluhu ẹ máa sọ pé èmi lẹ́rù ọlọ́run èmi lòjíṣẹ́ ọlọ́run àwọn fọ̀kúlù abdullahi wa rasuluhu ẹ máa sọ bí wọ́n ti fẹ́ pè mí ẹ máa ní abdullah àbí kẹ́ pè mí ní rasulullah ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ànábì sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ àwọn tọ̀hún ti gbé ànábì òyìn wọ́n fẹ́ gbé ànábì kọjá abo jama kọjá abi tọ́lọ̀ ń gbé sí ìtí wọ́n pè láti jù nìyẹn ẹ̀yìn náà ni máa ń bẹ̀rẹ̀ rẹ̀ jama ya sheikh a ẹ̀yin lẹ dáa ju lágbájá lọ ya sheikh ẹ̀yin lọ́lá ju wọn lọ à ń ta mọ̀ sọ́ọ̀ì ṣe wáyé kò sí ń tẹ́ mà ṣe ìwọ ṣe ṣe ń jọka tó pé àfa rẹ ṣe kọ̀rọ̀ pé rosas ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́ẹ̀kan mẹ́jọ ọ̀dà ṣẹ́rí méjì kan tẹ̀sán bẹ́ẹ̀ kọ́dà. anta talibu shar'i anta talibu al-ilm ní kọ̀rọ̀ ni o akramakumullah a'anakumullah mulakis. mọ́rọ̀ ọba yọ ọmọ béèrè ẹni tẹ̀ sálámà sí ó ti dìjà ní àní àbíkọ́ dìrí àti ọgbà pé igi ń dọ́lọ́ ọlọ́run di igi àwọn onírọ̀ wọ́n sún ni kílẹ̀tẹ̀ sálámàsì arípẹ́ kí dáadáa látàdá bẹ́ẹ̀ wọn náà máa pẹ̀rẹ̀ sákèsí àmọ́ máa so <laughs> máa so. àdébí tètè kọ́ṣọ́ àwọn ìjọ ẹ̀ àwọn sàhábà ká má gbóhùn dépò dání. ipò tí àwọn ànàsárá gbé ànábì Ìsá sí. ẹ máa yá mi mo fi sọ látàárọ̀ yìí pé ìjókòó yìí ìjókòó mọ̀ràn ni o kí kálukú wákàtí lọ́lẹ̀ sí mọ̀rọ̀ já àmọ́níhàjù tá a sí kíní tá a wà lérí ẹ̀. ṣé àìṣe tó là ń bá ká ká mú fùsù àárín àmọ́ bó ló ṣe mọ̀ pé àárín lọ́wà ìsàlẹ̀ lọ́wà àbókè lọ́wà ọmọ lọlẹ̀ kéwú kéwú nìkan wà tó ń ràn mọ́ ọmọ wa ṣàdúà sọmọsọlẹ̀ kankan gbogbo àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ní kálukú náà nílé kéwú àbí ẹ̀hẹ̀ kálukú náà sì ní tíra kálukú sì láwọn àfa kálukú sì lé àwọn tí ń gba fatiwa lọ́dọ̀ ẹ̀ àmọ́ dá wa lójú pé èyí tó wà láàrin ni ọlọ́run fẹ́ ká ṣe kí ni ọlọ́run fẹ́ ká ṣe nínú àwọn mùsùlùmí yìí náà ni làwọn míì gbà pé ah, kí ló dé ah, tí ààfin ní máa sọ látọ́lọ̀ ń dá àwọn bàbá ipe àwọn bàbá ń gba wá yìí lẹ́yìn ìgbà tí anabi Muhammad ti lọ ìbá àwọn mùsùlùmí kan náà yìí náà ni àbí náà ipe ọ̀gá wa ó ti yé ọlọ́ ànábì máa ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí anabi ti lọ òun ò sì bá wọn Imam Malik ìdíkòjọ́ bá wọn sàhábà dípò tí ó bá wọn tábìyìn dípò tí ó bá wọn sàhábà àyà ìkọ̀ránì láàmọ́ fi yanjú wípé ìròrí yẹn ò sí kíní kódà kọ́lọ̀hún wọlé àánú ẹ̀ kọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àìṣe ètò nínú àkídà ńkọ́ jama òun náà ni ká sọ fún yàn wípé ah, nítorí ṣe yìí ṣe nìyí kó ní kìí sọ̀rọ̀ sí ṣíríkù akíbọ̀rù kìí sọ̀rọ̀ sí bọ́lá ẹwọ́n kékeré ni ó sì ní ẹni tí máa ń ṣe bọ́lá àtẹni tí ń ṣe bọ́ kékeré kò sẹ́nìkan tó lọ́wọ́ fèrè jíjọ́ kìyàmà ẹnu pé ẹni tí ń ṣe bọ́lá pẹ̀lú náà kò ní jáde má ẹlẹ́bọ kékeré ọ̀padà sí kíni yóò padà jáde àmọ́ lọ́wọ́ fèrè jẹ́ lẹ́bọ lọ́run tó bá kú lérí ẹ̀ kò sí inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní sàfúnjì mẹ́ta bá ṣe ẹbọ wa yaghfiru ma duna shirki ma duna shirki ma duna dhaliki tí ìbá ṣe bọ́dé ọlọ́run ní bàbá wù mí mo lè ṣe kí ni mo lè ṣàforíjì fún ní ń ṣe bọ́kẹ́ ń búra pẹ̀lẹ́ ní tí èso ọlọ́run a fún pé ìtòsí yìí ó kú dẹ́ka tó ó ní kọ̀sáyọ̀ òun kò nínú Islam ṣètọ́ náà ni ìsìn bẹ́ẹ̀ lọ́n lóru lọ́sẹ̀ kọ́lọ́ mọ́jú wọn tó náwó kóhun tó wọ àdìjẹ́nà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sà yìí mú wa dúró jù báyìí lọ al-ifratu fil ibada àṣejù nínú ìjọsìn walau kanati niyyatu salihata àníyàn bá da mazimum la tuqbalu al-ibada bil ifrat gbogbo ìbáàdà tẹ́yìn bá ṣe tó bá jẹ́ pé àṣejù ni ìbáàjá nìyàn dáadáa lèyàn fi ṣe àníyàn dáadáa yẹn ò sọ di tó ṣe kí ni ìtọ́da gbogbo àyàn láti kàtà àwọn mẹ́ta tán lè bá àwọn ará alẹ́ ànábùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn dọ́dọ̀ àwọn ìyàwó ànábì wọ́n wá ń béèrè lẹ́yìn gàgá ánà ìbádà tì yí wọ́n ní ẹ̀dàkùn ẹ̀ mọ́sà àròyìn bá ànábì sí ń ṣe ìbádà falamma ukhbiru biha nígbà wọ́n ṣàlàyé fún wọn pé báyìí là ànábì máa ń ṣe báyìí là ànábì máa ń ṣe báyìí là ànábì máa ń ṣe ka annahum taqaluha ay i'tabaruha qalila wọ́n ní ṣé ẹnu bàtà ànábì máa ṣe náà ni àsìkò tí fídì lẹ́yìn àsìkò tí fi sùn ní àsìkò tí gbàwẹ̀ ní àsìkò sẹ́nu ah, bàtà tí máa ṣe náà ni wọ́n fojú kéré ẹ̀ ìpẹ́ kọlu àyínà náà nù min rasulillah wọ́n ní ah, ah, ah. ànẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam nígbà tí ànẹ́bùwà muhammad wọ́n ń ṣe báyìí eh, àwa àwa sáwà wá tó ànẹ́bì ni sáwà wá tó ànẹ́bì ni wọ́n kò dé gáfàrà Allahu lahu ma taqaddama nígbà bìí ọlọ́run ọba aláàsì ti fèrè ẹsẹ̀ rẹ̀ jìn tó ti sẹ̀ síwájú wà má ta akara àti ètò tó sẹ̀ nígbà ànẹ́bì wá ń ṣe báyìí ọ̀dà káwa ń ṣe kíni káwa ń ṣe lé fàkọ́lá ahaduhum ẹnìkan nínú wọn sọ pé a máa ná fa asúmù dáhara èmi ọmọ gbààwẹ̀ nídòdòdúnmá ipò ọdún fàlá uftir ní ṣèjọ́ kan láì gbààwẹ̀ fàkọ́lá sáni ẹnìkejì wà ná akúmù lẹ́yìnlá ní sùn lóru ma a kì í ṣáà ìtaba yìí ń bẹ̀rẹ̀ ìbádà ni títí tí ilẹ̀ òfin ma wàlá anam ní sùn ma lóru fàkọ́lá sáni ẹnìkẹta ni wà ná àtẹ́sílù ní èmi falamma balaga dhalika annabiya sallallahu alaihi wasallam nígbà tí ọ̀rọ̀ yìí wá dé tí ó dé sí etí gbọ́ ànábì wa muhammad qala lahum kí lànà bí padà sọ fún wọn ẹjá mú kankan bẹ́ẹ̀ akhlasu niyyata lillah akhlasu niyyata lillah gbogbo àníyàn wọn dáa àníyàn wọn ṣe kí ni àníyàn wọn dáa wọn lánìyàn tọ́da lẹ́yìn tí wọ́n fẹ́ ṣe yẹn ànábì ní innama ala a'lamukum billah èmi mo nímọ̀ nípa ọlọ́run jù yín lọ wa akhshakum lah èmi mo sì bẹ̀rù ọlọ́run ọba jù yín lọ walakinni akumu èmi a máa nàró lóru wa anamu èyí sì máa ń fa àwọn àsìkò kan sùn lóru wa asumu èmi a máa gba àwẹ̀ lọ́sàn wa oftiru láwọn àsìkò kan yìí ní gba àwẹ̀ wa atasawwaju nisa èmi sì fẹ́ yàwó èyí sì ń bí àbùkátà wa fáwọn rọ́gìbà an sunnati ẹni bá fi eléyìí ti ń ṣèyí lẹ̀ tó jẹ́ súnnà mi fàdé sàmì ni kò tí dára mi. kò tí ì ṣe kí ni jaba kò tí ì bọ́ sínú súnà ànábì yọ wọn kò nínú súnà pé wọn ò ṣe súnà yìí tí wọ́n ń ṣe yẹn àníyàn wọn sì dá lé yẹ kí ló dé tí ó nǹkan yẹn fi kò nínú súnà tó fi di bídà máa lọ́wọ́ nítorí pé wọ́n ti ṣe é lé kọjá tànàbì ọmọ yàrá yóò dá kọ owó ṣe ìwà rẹ àti ìṣẹṣẹ rẹ ó ti ń lé kí ni yẹn ti ń lé tí bá sì ti ń lé báyìí yọ màdà nǹkan rú ni wàlá ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run tòótọ́ kìí dà nǹkan rú. nígbà wíì tí wàá lé lára ọ̀pọ̀lọpọ̀ débi pé àwọn ń pín àwọn ń pín àwọn ń pín àwọn ń pín àwọn ń pín. gbogbo aláàlá ti gbà pé àárín gbogbo lásìkí ni iná làwà. tí wàhálà bá sì ti dé ètò ìṣẹ̀lẹ̀ ni pé láàrin àwọn méjèèjì táwọn méjì tí wọ́n bá di pé wọ́n ní khilaf ẹ máa rí pé ẹnìkan ń ṣàṣe inú kẹrí pé ẹnìkan ṣàṣe ètò àbí kẹrí pé ẹnìkan ṣe kí ni ń ṣàṣe jù ẹ lè wá dáadáa àmọ́ tó bá jẹ́ kí wọ́n náà di wọ́sọ̀tún ni kò ní sí wàhálà. báàsì wá fíkàrà ìfọ́rọ̀tì yẹn báàsì bàjá wà fíkàrà tẹ̀fọ́rìtì báṣe bàjá òun níṣẹ́ tá a ṣe pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lú adabu àti hikma nítorí pé ẹ̀yọ́ màyá ibi tọ́rọ̀ ń lọ yìí àjọmọ kírun mọ́ṣáláṣí àjọgbà pé Allah lọ́lọ́run ànábì lòjíṣẹ́ kò sẹ́ni ṣe bídà mùkáfẹ́ra nù wa ẹ sì rí pé ẹnìkan kú ẹnìkejì olóbi jàǹdà rẹ̀ ibi abadé nù àwọn abẹ́rẹ́ pé ẹni tó lọ bí jàǹdà rẹ̀ ń kọ́ kí ló ṣẹlẹ̀ ṣé mọ́ṣíríkì ni oníkèsè mọ́ṣíríkì káfíìrì ni oníkèsè káfíìrì kí ló wá dé ó ní àyè sọ̀rọ̀ lójú ayé ẹ̀ ṣé ìsìláàmù tó fẹ́ mú dọ́dọ̀ lọ́ni ṣé ìsìláàmù tó fẹ́ mú dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni ẹ mọ̀ yá mi mẹ́ta náà ni kò gbé mẹ́rin àbí àṣírí kò lè kún fún ọkàn nìyẹn ẹni bá ti ń ṣe táwa ti pè é sákèsí táwa fún un ní wọ́n dòrò táwa lọ lè ba ìsìnbátò lòún jà <laughs> tó lóun ò ṣe kí ni òun òkú lè rí kúfúrà àti ṣírùkù yẹn áfilẹ̀ láti sọ́lẹ̀mọ̀ àlè ó sì hajjìrù rẹ̀ nǹkan nílẹ̀ hajjìrù náà fẹ́ à tọba rò pé à ah, yọ sàǹfààní àmọ́ tí ò bá ní sàǹfààní oyè ọmọ lọ lè bá ọmọ pèsè bá nàbí sí lọ lè bá Abu Talib títí àtàfi láhàtàtà àkìrà tó fi dàsùkò tí ẹ̀mí fẹ́ sí kíni tẹ́mi fẹ́ bọ́ọ̀lù lọ́rùn rẹ̀ kul la ilaha illallah uhaju laka biha indallah kul la ilaha illallah. tí wọ́n dábàá rí pé ẹni tí ó ń ṣe bídà mùkáfẹ́ra yìí ájìrì rẹ̀ ọ̀sànfààní ẹ̀yìn tàà súnà tàà náà bí ṣe ni wọ́n náà ṣe kíni wọ́n náà ṣe laqad kana lakum fi rasulillahi uswatun wọ́n kọtí àwọn yẹn kọtí ra o kálukú kọtí ra tí wọ́n gbogbo tí àwọn yẹn kọ kò sí ọdún lẹ́bìsẹ̀ntì bẹ́ẹ̀ ibi tó rẹ́pìsẹ̀ntì wa òun náà ni alukur'an wa sunna àwọn fẹ́ mọ̀ sàlàyé fẹ́ mọ̀ sàlàyé nígbà mí yọ mọ̀ sàlàyé lọ yóò fi lára ẹ̀kún ọ̀kan mọ́sọ́lẹ̀ kan wọ́n pé ẹnìkan ń tọ̀ lẹ́ńkulé ọ̀kan gbọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ brọ́dà mi lè dìde ó sì fọ́ létí mẹ́ àwọn náà rọ̀ rọ̀ ànábìyẹ ṣe bẹ́ẹ̀ yóò ní lásìkò gbà yẹn ojú dúdú nìyẹn ó yẹ kó ti mọ̀ pé lásìkò táwa yìí yìí technology ti wà ẹ̀kọ́ <laughs> ẹ̀kọ́ bẹ̀ kò yẹ kó wọ́n tọ̀ síbẹ̀ yẹn náà lóòótọ́ ànábì ṣe báyẹn bóun ṣe ṣe tóun lòun ṣe tóun yẹn. àsúnná salihatun likulli zamani wa makan yóò máa ṣiṣẹ́ ní gbogbo àsìkò yóò sì máa ṣiṣẹ́ ní gbogbo àyè tòní súnà yẹn ọlọ́run lọ́gá ìdí ọba yẹn ti kọ́ ànil hawa inú wa illa wahyun yuha al-Qur'an wa súnà wàhálà ìtí mo fẹ́ ká mú nínú àdéhùn tí mo kà yín òun náà ni pé kẹ́nìkọ̀ọ̀kan wa ká lè mọ̀ pé àníyàn gbogbo wa náà lọ dáa especially àwa tọ́lábàtọ́lá ẹ̀lì tá a fẹ́ ṣe súnà àníyàn gbogbo wa lọ dáa àmọ́ kì í ṣe gbogbo ara wa lójú ọ̀nà. ẹni tí ń sọ fún yín pé ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ já ṣe díẹ̀ díẹ̀ àníyàn tiẹ̀ náà dáa káwa mùsùlùmí ká lè ṣe kínní ká lè ráyè ká lè rí ibi tó dáa mú àwọn ní súnà lẹ́yìn kan ọlájà ah súnà yìí oníjà lọ àdíṣe lẹ́yìn kan ah ẹjá fi ilẹ̀ náà tábà padà dí àwọn <laughs> ẹni tó ti tẹ àdíṣe àti kòránì mọ́lẹ̀ kó tó débi ti lọ ìwọ́n débẹ̀ kí ni ọmọ ṣe jẹma yóò máa yakọ ẹ̀ náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ wàhálà láwùjọ wa wọ́n wá ń rí àwọn tán wà láàrin lálásejù báwọn tó wà láàrin ṣe ń rí àwọn tó wà lókè ní aláṣejù asúnà owó ní àìtìdáàlì ìdí wọ́n pè ní súnà òun náà ni kágbé nǹkan sáàyè rẹ̀ kájí ó ṣe déédéé kọ́ mọ́ fi lọ tún kó sì mọ́ fi lọ òsì kó wà láàrin ẹ̀yọ́ máa mi ìmáàmù al iná àwọn àlùfáà ìmáàmù al ọlọ́nkọ́ bá gbàgbọ́ wọn wọ́n ní ma min amúrin amọ́dọ̀láhù bihi wọ́n ní kò sí àṣẹ kan tọ́lọ́wọ́ bá aláàpá wa pé ká ṣe ilà àárọ̀dọ̀ òṣèìtàn bí kàṣùlàtẹ̀ àbí kí ṣèìtàn kọlọ lè di wa lọ́wọ́ pẹ̀lú wà méjì kan yóò di wa lọ́wọ́ kò ní di àṣẹ tọ́lọ́wọ́ ní àṣẹ kíni tọ́lọ́wọ́ ní ká ṣe yẹn láyò bá lè ayáhùnmá aṣọ ọ̀bà ṣètàn náà wọ́rì èyíkéyìí tó bá ti tì tí a fi lè lè mú àṣẹ ọlọ́run ọba ṣẹ tá a fi ní sẹ̀sìn mọ́ṣe ní káṣe wọ́n ní òun náà ni alùgbòlówó wàtàkàṣẹ́rẹ̀ ayé wàtàfọ̀rẹ̀tà òun náà ni àṣejù àti kí ni jama àti àìṣètò àwọn tí wọ́n ṣe àìṣètò àṣetánì lọ́kọlù wọn tí wọ́n fi wá dọ́run lálábọ̀ ẹ̀sìn ìmí yọ padà lídìí sí kò ní lẹ́sìn máa àwọn aláṣejù àwọn náà ti kọjá bí ànábì dé àwọn ti kọjá bí ànábì ń lọ àwọn náà àwọn náà ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà àmọ́ yìí tí ọlọ́run fi rán ànábì ni ọlọ́run fi ẹ̀san kalẹ̀ lélẹ́rí lọ́rùn ṣe rí ẹ̀san tó wà lọ́rùn yẹn àfikalẹ̀ fún iṣẹ́ tá a ṣe tó wà mọ̀ wá fi kọ̀ lè súnà tó rasulillahi sallallahu alaihi wasallam tó bá mu tó bá ti yapa rẹ̀ sawa'an fil aqidati aw fil ibadati fil akhlaqi marfudu mardudu mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́ àmúrù náà fọwọ́rọ̀ tó. àlẹ́bí ẹyí kéyìí iṣẹ́ fẹ́yìn bá ti ṣe tọ́wọ́ bá ti lè yapa ìpìlẹ̀ sí tọ́wọ́ yapa súnà ó ti di aláṣejù àlẹ́bí lọ́lọ́wọ̀n ní gbà bọ́lọ́wọ̀n bá ti gbà ìwọ ni ó dá yẹn sí jama lọ́sàn yàtọ̀ ọmọ náà ẹni tá a wúyẹn ọgbọ́n rẹ̀ ogun dígbà yà báyìí kọ̀fọ́ kàn rí wájú rẹ̀ báyìí ó dé pàdé nígbà anábì sọ̀rọ̀ àwọn aláṣejù anábì láwọn nǹkan bẹ̀ ní àwọn aláṣejù tó jẹ́ pé ṣètánì ba nǹkan jẹ́ lára wọn débi pé wọ́n mọ̀ sàwọn ẹ̀sìn tẹ́yìn náà ń ṣe kódà wọ́n tún fẹ́ mọ̀ séjù yìí lọ àmọ́ tí ń fa séjù bọ ẹ̀sìn rẹ̀ látara àdìẹ́ ọkàn tó ní. ẹ̀yọ́ màyá mi àtọ̀frit àṣetó àṣetánì já àwọn kan sí èbúté àṣetó àwọn náà máa sọ fún wa pé ẹ má jìyà mú ilé o nítọ́lọ̀ mú lé wọ́n ní ká má ṣe kíní wọ́n ní ká má mú lé àwọn aláṣejù nítọ́lọ̀ mú rọ̀ àwọn ṣe kíní àwọn mú lé ó láti wá mà àti ká lè kàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam síra ni wọ́n máa ka o kí ni mo ní kọ́ máa kà síra kó sì máa kà á pẹ̀lú àníyàn pé ó gbọ́rọ̀ tọ́lá dé pé àníyàn ti dúró lé lérí pé stand yẹn nìí oye sàwa àwọn bàtà ànábì mu kọ bàtà ànábì mu ó ṣe máa ṣe é nìyẹn síra wọn ní sàǹfààní torí bàbá ṣe ń kàgbà ọmọ fi mọ́kífù rẹ̀ àti mọ́ní àdìbẹ́ lọ́mọ fi ṣe kí ni lọ́mọ fi tu pé ànábì rọ̀ ń bi nígbà yẹn nígbà yẹn abúlé àbùnú báyìí wà nínú mọ́ṣáláṣí àbí ànábì sì wá dé máa lábẹ́ ànábì dé àmọ́ pé káfíìrì ni o títí tí ó fi wá kú kọ́lá ànábì tó fẹ́ lọ lè kírun sí i la bó lànábì ani anabi ni asitakifata lahun amulam tasitakifira lahun falan yẹ gbẹfẹrẹ lahu lahun anabi ni wọn ti fún mi ní kẹyà mo tọrọ àdúrà fún yín tọrọ àdúrà fún o ọlọ́run ní sekí ni ọlọ́run ní fẹ́rí jì ní àwọn anabi fẹ́ lọ lọ pé bóyá kámọ̀ pé ọ̀kan nínú wọn sekí ni ó sì wá jáde láyé kọ́dà ilé wọn ò débẹ̀ kéde ẹ̀sọ́yàn kékeré àbúrò àbúrò báyìí mo sàlúrò ẹ̀sọ́yàn kékeré láwùjọ kọ́lọ́run tó wá ní wọlá tó sọ lè ọlọ́run ọba ni ọgbọ́dọ̀ sekí ni ọgbọ̀rọ̀ kẹrùn àwọn ibi ẹbá adé tó bá ẹ wo sùúrù tí ànẹ́bì ṣe fún abúláàbùn ọba ìmùsàlóòn wọ́n wọ́n fi sọ́fìlà awọ̀l máa hùn fi mùsàwàrà máa hùn fi safar máa hùn fi laharib àtàyọ̀ wọn tún lọ wọ́n jọ pílánì ogun ni yóò tẹ̀lé wọn lọ ọgọ́rùn-ún mẹ́ta lọ́dà padà nínú àwọn ẹgbẹ̀rún kan nínú ogun kan tó sọ fún wọn pé èèyàn ah, padà padà padà èèyàn àfikàn fìnnáwọ́ wọ́n borí Islam nínú àwọn kọ́mìtì ìdájọ́ plan dẹ̀ ni anábìrì pé sàkíyà rẹ̀ kẹ̀bíra sàkíyà rẹ̀ ṣe kí nìyàwó ó tóbi owó káfíìr munafik munafik sì ni ẹ̀yọ́ bàyá mi. nítorí maslaha maslaha diniya ijtimaiya lẹ́yìn náà kò fi hàn síta àbí inú ló ṣe kíni annifaq wa ibtan ibtan mada ibtan al-kufri wa izhar al-islam wọ́n dájọ́ àwọn sábà dájọ́ lérí mọ́záhàrù eh, ẹ̀ nígbà tá ànábì ṣe faradà débi ó ṣe faradà yẹn ọmọ ayá rẹ̀ tẹjọ nígbàgbọ́ nínú la ilaha illallah ọmọ ayá yọ̀dà kò sí mọ̀rọ̀ ọjà bí mo ṣe ń sọ yìí oyé wọ́n náà tún máa gba wáyé mi ìṣètọ́ náà tún máa sọ mí o àmọ́ kémi ọ̀sọ̀ tèmi kémi kó ládùúgbò kí n ṣe máa lọ sọ́dọ̀ àwọn fámìlì tí tèmi kí n mọ̀ pé èyí ti bẹ lọ́rùn tèmi èmi ti kí ni èmi ti sọ torí kò sẹ́nìkan tó lè fẹ́ nìkan mọ̀ náà tún láàsì. ọmọ ya rẹ tí o ṣe bídẹ́ àmú kàfìrà ọmọ ya ẹjẹ ẹ mo fẹ́ kí ẹni tó bá ká láfa mi lẹ́ni ní sọ yìí kọ́ náwọ́ kí lápè ẹni bẹ́ẹ̀ kèé ṣẹlẹ̀ bọ́ ó ti kò sì ṣe bídẹ́ àmú kàfìrà kí lápè lọ́dọ̀ tèmi mùsùlùmí ni àbí mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ ti tẹ ẹni bá gbà fún kèfèrí ní kọ́ náwó ń tààbù ọlọ́wọ́ ní tí wọ́n bá ti túbá kú mẹ́rin bá tún ọ̀ sẹ́bọ̀ kò sí kúfùrù kò sí bídà mú kàfíra wọ́n akọ́mọ̀ sọ́lá ẹ̀sìn jọ ń kírun kò fi núlẹ̀ wọ́n ata òzàká ìyọ̀ zàká fa ìkọwánukùn fi dìí ọlọ́run ni ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ni ọmọ ìyá rẹ̀ nínú kíni nínú ẹ̀sìn ayọ̀kọ́ àlèmí kà yín o èmi sì ti kà á o sì ti gbọ́ tí wọ́n bá wá ní ẹ lẹ́yìn sa àkàlè kì í sọmọ ìyá mi fìdí bó ṣe jẹ́ pé lámúyú ṣìrìk bó ṣe jẹ́ pé lámúyú kọ̀fọ̀ àjẹpẹ́ ìsìláàmù mi ló ń ṣe kíni ẹ lọ́sẹ̀ òdodo ọ̀rọ̀ mo làmọ́lẹ̀ fún yín láàrọ̀ yìí bọ́bá wa wú kálukú kálukú tẹ̀lé àádọ́wò kọ́ra yọ́mọ̀ wá jẹ́ fásikù mi lì yọ́mọ̀ wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó wà nínú mílà bóòlù àwọn sálàfù sí ń bẹ ẹlẹ́ṣẹ̀ tó wà nínú mílà lò bóòlù sí ń bá lò. ọlọ́run kọ́mọ́sà ìwọlá àánú ẹ̀ kọ́mọ́sà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run wa atasimu bihablillahi jami'a wala tafarraqu ọlọ́run bá ní ẹ di okùn ọlọ́run ọba mú ẹ má ṣe kíni ẹ ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ibi kíní ibi wàhálà wàhálà tàhazúbù wà tàhazúbù tọ́ba wa délé ní ìsìbò ìsìbò ìsìbò ìsìbíyà kéde gbogbo àwọn tí wọ́n ń rẹ́jísítà tí wọ́n ń gba fọ́ọ̀mù nìkan ní àlèsìbíà o àwọn míì wọn gba fọ́ọ̀mù o òun àtàfáyé náà ní ìsìbíyàn. wọ́n wọ̀ wọ́n ò dé ní wọ́n ò ní uniform àwọn ìsìnkú yóò kan táwọn yúnífọ̀mù ẹ̀ ti mọ̀ pé lábọ́já àwọn ara wọn nẹ́bọ̀ yìí àwọn ara wọn nẹ́bọ̀ yìí wọ́n kára ìlú mi níbi àwọn nínú àwọn míì níbi láti wọ́n dé àwọn míì wọ́n ní aṣọ tí wọ́n ṣe kí ni tí wọ́n wọ̀ àwọn míì wọ́n lámì tọ́ba ti bá tí máa ń sọ̀rọ̀ gbàdé sọ̀rọ̀ sẹ́jú méjì ẹ̀dà mọ̀. ẹ̀yọ́ màá yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa. àtẹ̀fríd ká máa ṣàṣe ètò ẹjá lórí èjìnà kó ń bẹ́ẹ̀ gbogbo àwọn tá a láǹṣe súnà tí súnà lálá ń ṣe àá sì ń takò pẹ̀lẹ́ súnà níbi ọ̀rọ̀ àìṣe tó tọ́pọ̀ àyìn lẹ́kúndé àyà kan wà ní Qur'an ọlọ́run ní fàwọ́ ìlú lil musalli ọlọ́run bá ní àyè kan bẹ nínú ná àwọn akẹ́rùn kan láti kíni ìlà máa kó síbẹ̀ alladhina hum an salatihim sahun olóòlù àwọn tó jẹ́ pé wọ́n máa ń jẹ̀rún papọ̀ muslimun àbí musallun náà lákìn láì sọ̀lúnà fi wọ́kìtì ha nígbà pé wọn kàkí lásìkò ọlọ́run sì yọ àyè kálẹ̀ nínú ńlá tọ́lọ̀wọ́ ṣe kíní tọ́lọ̀wọ́ kọ̀ wọn síbẹ̀ àwọn wọn ni wọ́n kírun lásìkò tó ń sì kírun ẹbá wọn ni ṣe bá wọn ní aláṣẹ tó ni aláàfáà ni má dàrẹ láàmú akírun lèmi náà mi ẹ sì ní pé wájú ẹ lóòótọ́ àmì wà ń bẹ ń kírun àmọ́ kéèkì sí àsìkò rẹ̀ látara tẹ̀fúrìtì yẹn ẹ wo ibi tọ́lọ́wọ́n bá aláàánú yóò dòkó nínú kíni nínú ná kèé ṣe ọwọ́ tẹtẹrẹ láàfin mú ọ̀rọ̀ tẹ̀fúrìtì ànábì ní wáyé lulẹ̀ àkọ́bí mi nàndárì ànábì ní gègìrì sẹ́yìn díẹ̀ tó bá yọ ọ́lẹ̀ tí ẹ fomi pa <laughs> ẹ sàlọ́ọ̀lá ẹni tí sàlọ́ọ̀lá ẹni rẹ ni àbí kọ́dà ọ̀fẹ́ sin lọ́hùn ìmùgàn ọlá kìí dà Eh? àmọ́ gbà tó sàlùwàlá kò sàlùwàlá dáadáa tí ibìkan fi wá yọ ọ́lẹ̀ nínú gègédé sọ̀rẹ̀ rẹ̀ ànábì wá ní wáìlù lil a'qab minan nar ànábì ní tọ́lọ́wọ̀n bá fẹ́rí jì yọ wọ̀ náà kó tó wà lìjẹ̀ náà asọ́àbù tẹ̀fúrẹ́tì kí ni wọ́n sọ ibi àà ebi yàn ní ń ṣẹbọ ebi yàn ní wọ́n wá nítorí pé òun kàn fìfì kálẹ̀ lọ́wọ́ fomi sí wọ́n lọ́wọ́ wọ̀ náà bẹ́ẹ̀ ni bọ́lá wọn bá fi jẹ́ kọ́lọ́wọ́ alákọ̀mọ́sá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa alifrọ́tù fi tẹ̀kfíìrì wọ́n tẹ̀fìrìtù fi tẹ̀kfíìrì àtẹ̀kfíìrì dín ẹ̀yọ́ màdá mi dínú nàdínú bìhì táwọn àpèyẹ kẹfìrí pé lágbájá kẹfìrí ni wọ́n á lè kọ́nà ọlọ́wọ́n bá aláàlọ́ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ lákọ̀dí káfàdà lẹ́dínà kọ́ọ̀lù iná láhùn wọlùmọ̀sí lákọ̀dí káfàdà lẹ́dínà kọ́ọ̀lù iná láhùn sáàlìsùn sàlàsà ọlọ́wọ́n tí wọ́n ní mẹ́ta lọ́kàn ọlọ́wọ́n bá ní kẹfẹ́rí ni wọn ọlọ́wọ́n kà fara wọn mubashara. kùlìyà yọlì káfírù ànábì ó pè wọn ní kọ́lá kò tijú ẹ̀yin kẹfẹ́rí ẹgbọ́ o la àbùdù máa ta àbùdù torí pé wọ́n sigi ànábì ní kẹfẹ́rí ni yóò dìkìlẹ̀ àwọn àwọn dìkìlẹ̀ àyàn àti káfírì káàmà kà fara yẹn sí àmọ́ ká ṣe àṣe ètò ṣe àṣejù kí ni àṣejù bẹ̀ òun náà ni tẹkifíru tẹkifíru alìkàwáríjì sọ ìbàlì máa ṣe yà àwọn kàwáríjì wọ́n a máa pe ẹni tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ńlá yàtọ̀ a máa pe ní kèfèrí kí ni wọ́n ṣe yẹn jàmọ́ àṣejù تكفير كل المبتدع سواء كانت مكفرة أو غير مكفرة kéèyàn ní gbogbo bídíà ipò kan náà lórí lọ́dọ̀ òun wípé àdéhùn tó yọ̀yẹ̀ kó ní Islam o àdéhùn tó yọ̀yẹ̀ kó ní Islam o ẹni bá ti bọ́sọ̀ kan ní méjèèjì wà káfíìn. abẹ́lọ́n gbogbo àwọn tẹ́ǹpẹ̀ nípò bẹ́ẹ̀ ọlọ́pàá tún wọn lẹ̀ ẹ̀mà ẹ̀mà yá mi ṣètọ́n ló ṣe kí ni lóde wọn mọ́lẹ̀ o àníyàn dá àbá níyàn ọ̀dá àníyàn dá àmọ́ àníyàn nìkan ò sí kíni kò ṣiṣẹ́ ìbáàdà sharta al-ìbáàdà méjì lónìí al-ikhlas wal mutaba'a wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ddin na'am ikhlas qul in kuntum tuhibbuna allaha fattabi'uni fattabi'u sunnah fattabi'u manhaja salafi salih àwọn sábà kiri yìí lẹ́yìn marwan ẹ́ ó ṣe bídà bí ó ṣe bídà jẹ́mọ́ torí àwọn ò rí bídà yìí sí mùkáfífẹ́rà lójú ó kìrìnà yẹ tí wọ́n ti sí mùkáfífẹ́rà ni wọ́n ní kìrìn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kéèyàn sọ pé ẹni tí ó ní yá ṣèwò Ibrahim agídíní bí gaizika fálímù náà tẹ̀mfìrìkára ìwọ bàbá Ibrahim ọmọ kàwé láàgbà mi ó làmí ó àwa ni kí ló dé tó fi ń sọ bẹ́ẹ̀ ó láwọn ni wọ́n máa láàyàn àwọn bàbá ni wọ́n máa ń pọ̀ yàn ni òun ti ń sàṣejù ó ní kí láṣẹ jù bẹ̀. mana abuduhum illa li yuqarribuna ila Allahi zulfa abẹ́kọ́ sún wọn mọ́dọ̀ ọlọ́run bá láàrin ló àmà sọ dáńsọ yẹn àwọn ni wọ́n lè mú adọ́dọ̀ ọlọ́run wa rè dọ́dọ̀ ọlọ́run dàrẹ́ ti ọ̀nà nu akarabu eléyìí mi nàá bùlé lé wa rè ọlọ́run láti súnmọ́ yín ju ká sọ̀rùn lọ yín sì wọ́n ń pè bàbá sinigá àkọ́wọ́ amú lọ́dọ̀ ẹni tó súnmọ́ wájú sọ̀rọ̀. هذا غلو في الدين يا على الكتاب لا تغلو في دينكم àwọn tó náà gbà pé Isa ó di ẹrú Ọlọ́run ni àbí àwọn gbà pé àwọn lè dọ́dọ̀ bàbá wọn èso Ọlọ́run ọba ni ó ń sọ àfi túrú ọmọ rẹ̀ wa ta'ala Allah wa dhalik nafsu shay lọ́dọ̀ àwọn Sufi àṣejù ni jama káwá fi èèyàn lẹ̀ yìí pé ń ṣe kúfúrú dúnà kúfúrín ọyẹ káwá ní à eléyìí ẹlẹ́bọ ni àṣejù ni mi alimọ̀mùtẹ́dì ń ṣẹ́ òun pe ṣéhùn alimọ̀mùtẹ́dì eléyìí òun ò pe ṣéhùn àmọ́ ọ̀sọ́ fún pé kí ní ibi díà ní kọjá kò sì àwa rí i pé nígbà wọn rí oṣù Shawwal àbí kí ni wọ́n ní ká máa ṣe Allahu takbira àbí wàlẹ̀ tó kìmìlẹ̀ àìdàta wàlẹ̀ tó kábírù lọ àlàmà hadakum ọlọ́ni ẹ máa ṣe alẹ́bí wa tún pé ká máa ṣe Allahu akbar Allahu akbar la ilaha títí tí wọ́n fi parí kútùbà àbí ó sì wá ní súnà nìyẹn akéèdì ta ní máa tún wí tiẹ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallah wọ́n tún kí sùúrù ta ní ọ̀sánjọ́ tó tún ní Allahu Akbar Allahu Akbar a ní ah, ọdún kìí sàsìkò iléyà ni iléyìí ọdún iléyà ni wọ́n máa ń ní ká bá ń ṣe ìjẹ́ mẹ́ta lẹ́yìn ọdún ó ní ọ̀sán yà Allahu Akbar kọ́ wá burú. irú ẹni yẹ alówà káfíìrì àwọn ọmọ tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn aláṣẹ wọn ni àwọn káfíìrì kálá mọ́kànlá rúfin náà. pé dọ́bà wọ náà kò ní jáde mọ́ ìdítọ̀ sì ń sọ nípa a máa ti ń sọ yẹn bá bi kí ni kò bá mú káwá ni ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ọrọ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó da náà ni ẹ̀fílẹ̀ náà ẹ̀ sọ́wọ́ burú kí ni ọ̀nà ọ̀dà gbogbo ni pé ká dúró àsìkò tí ànábì ní ká máa ṣe é ní tàbá ti dàsìkò yẹn ká máa ṣe kí ni tàbá ti ṣe é débi tànábì ní a ṣe é dé kájà dúró ní tí wọ́n pè ní Islam nìyẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ifrat fil hukam haqqul hukami bayna al-ifrati wa tafrit àwọn eléri wa àwọn eléri àwọn kan sàṣe ètò lára wọn yóò máa lọ lè bá wọn pé ẹ má sọ̀rọ̀ o ẹ má bọ́ bá sọ̀rọ̀ o pé ẹ má lọ lè bá pẹ́sidẹ́ǹtì o à ẹ má bá sọ̀rọ̀ o ẹ fi wọn lẹ̀ o ẹ mọ̀ pé wọ́n jù wá lọ ni kí wọ́n sì débẹ̀ lónìí dansáàtì à ẹ̀yin lẹ́ dájú ní gbogbo àwọn ilé níta ti ní bẹ́ẹ̀ ṣe wà yín ẹ má bá ń so à ẹ fẹ́ ṣe báyìí ṣe àwọn àbòsí tí ń ṣe kò ní ṣe kí ni kò ní sọ fún tẹ̀fúnìtì lélẹ́yìn gbogbo àfáà tí máa ń lọ́dọ̀ àwọn eléri láti lọ lè kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ ọlọ́wọ́n bá aláwọ̀ jẹ̀yìn yà papọ̀ máwọn olórí náà ní tó bá ti jáde kíá torí wọ́n jọ rara wọn lọ́wọ́ náà ni wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. apá kejì náà ni ifrat kákan dìde lẹ̀ ká ní afẹ́ gbàjọba ẹfẹ́ gbàjọba àwọn tẹ́fẹ́ gbàjọba lọ́wọ́ wọn àwọn náà ń wò yín tẹ̀ ń ṣe ọ̀dà afẹ́gbẹ́sẹ̀rí àwa <laughs> àwọn tẹ̀ ń sọ fún náà ti gbọ́ <laughs> ní tí ẹ̀ ń sọ ni pé ẹ fẹ́ gba weapon lọ́wọ́ wọn ẹ sì fẹ́ gba owó tó wà ní ọwọ́ wọn torí méjèèjì tí wọ́n fi ń jẹ́ alágbára náà nìyẹn àwọn náà wọ́n wà lọ́lẹ̀ wá weapon tí wọ́n pọ̀ sí wọ́n sì wá owó tó ṣe kí ni ibi tó wó wà wọ́n rí pé àwọn mọ́nítọ̀ rẹ̀ dáadáa láti fi fínísì àwọn ìkọ́wà mùsùlùmọ́nù èmi lè tẹ́jú láti sọ àwọn bùkátà ká máa ṣàdúrà fún wa ẹ máa yá mi àwọn bùkátà ká máa ṣe kíni ẹlòmíín sọ ìrètí kí ó dé pé mo ṣe sọ àyẹ̀kí kan nílà ánàhùnmọ̀lá kọ bá àhùnmọ̀lá àdìkálàhùnmọ̀lá fi náà rí mo kàlá jìnnà fìyà tọ́hún tó bá dé kéyìn èyí bá dé àdìwòrán tó ń lò tẹ́lẹ̀ nìyẹn ló lè padà tó bá bá dé àdìwòrán tó ń lò nìyẹn lè yí padà ẹni tí ọba ṣe kúfúrú àyípẹ́ ní kèfèrí ẹni bá ṣe kèfèrí táwa ti rí báyìí tá a sì sọ fún tí ọgbọ́ á pè ní kíni á pè ní kèfèrí bogart ẹni wọn pè ní bogart asábìlì báàgì wọn fẹ́ pa yẹrùn pílánì wọn ni pé àwọn fẹ́ palí ayẹrùn àwọn sì lè pé àwọn ò lè rílé ayé parun àfi táwọn bá dé rí ìjọba àwọn ọ̀gá wọn sì ti pa àwọn ìlú kanu tá a ti ṣe kí ni láti rí gbogbo àwọn ilẹ̀ lárúbá tó ti parun wà lámà kẹ́nìkan kan má tẹ̀lé wọn kẹ́nìkan kan má tẹ̀lé manhaj wọn kọ́dà ẹni ti ṣe tàlátùfù pẹ̀lú wọn wípé ẹ ń mùsùlùmí náà mùsùlùmí tó gbé nǹkan jà tó lòun fẹ́ pa ọmọ ìyá ẹ dákun ṣe àárán lọ́wọ́ mùsùlùmí tó lòun fẹ́ sọ ìlú dẹrú sáárán lọ́wọ́ mùsùlùmí tó lòun fẹ́ sọ òun fẹ́ kí wọ́n ti bu mọ́ṣáláṣí àti ilé kéwù torí tí wọ́n bá ti di pé ẹ bẹ̀rẹ̀ àwọn tọ̀hún lágbára jù yín lọ wọ́n mọ̀ wá wá yín káàkiri kọ́lẹ̀ ni tí ò bá yín lọ́wọ́ sí òun náà ó ṣe kí ni yóò jẹ́ bẹ́ẹ̀ sọ́wọ́n láwọn kan wípé àwọn ìfọ́ àmùsùlùmí Ìlọrin sí gómìnà gbọ́kọ́ náà fẹ́ gba kíní lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ ìjòkó wọn sásì ẹ̀bọ́n bẹ́ẹ̀ torí nǹkan kan náà wọ́n ṣe kí ni ni wọ́n pè láàfin ní dákẹ́ láàfin máa tọ́ àṣírí wọn fáwọn ìjọba yìí pé wọ́n fẹ́ gbàjọba o gbogbo àni wọ́n ń ṣe mítìn o irọ́ ni wọ́n sì ń pa o owó tó wà ni wọ́n fẹ́ ṣe kíní wọ́n fẹ́ gbà àti nǹkan ìjà tó wà lọ́wọ́ yín a sì mọ̀ pé ẹ̀ní ṣe kíní ẹ̀ní fílẹ̀ bá ti wá fílẹ̀ ẹ̀ máa pa wọ́n tẹ́ bá ti pa ni tí sara wọn fún kan rẹ̀ jẹ́jẹ́ àbí tí ń ṣe jẹ́jẹ́ àbí tó ní alùsùn náà ni wọ́n mọ̀ pé ká Boko Haram ká tó fọ ọmọ inú súnà wa ẹ mọ iye ọdún tó gbà wá ọlọ́run ka tẹ́lá sẹ́kù mọ́mọ́lá buhari ọ̀daràn ọlọ́run ka tẹ́lá sẹ́kù ibùdó tèmíyà ṣé n táwọn méjèèjì sọ ní ṣe yẹn ẹ̀dá àwọn màálù ẹ̀dá àwọn dú ẹgbà màálù ẹ̀dá àyàndú ẹgbowó ẹbóbìnrin sùn ṣé dáwà sàlàfíà nìyẹn àwọn ìyẹn wọn kàn kó wọn síbi kan wọn dẹ̀ sọ fún wọn pé ìtẹ́ máa ṣe kí ni ìtẹ́ máa sọ gbogbo àṣírí ẹ̀ ló ti tú síta àdáwàtú sàlàfíà ìyàdáwàtú sàìhà àdáwàtú bayna al-ifrati wa tafrit ẹ̀yọ́ màyá mi èyí ni ti àwọn olórí wa àlùwàsọ̀tíyà lérí wọn òun náà ni pé ká máa ṣàdúrà fún wọn ká sì má dákẹ́ lérí aburú wọn àmọ́ àmọ́ lọ lè pè wọ́n ní kọ̀rọ̀ láti ṣàlàyé fún wọn. mo kọ́ wa lérí mímbà rí àbí kọ́ wa ní ìta gbangba kọ́ wa gbé magafóònù síta kọ́ ma wá ní ẹ̀lágbájá nítorí sèyí aburú ni ẹ̀yìn àwọn èèyàn ńlá kan lè bá wọn kán bá wọn book appointment kán bá wọn jókòó kán máa ṣe bẹ́ẹ̀ kán máa ṣe bẹ́ẹ̀ rí wọn padà wálẹ̀ ẹ bá sì débẹ̀ ẹ sọ fún wọn pé àwọn tó láwọn fẹ́ gbé mọ àwọn fẹ́ máa ṣe protest àwọn là ń dá wọn lọ́wọ́ kó kọ̀dá o ẹgbọ́n dáhùn sọ nǹkan báyìí nǹkan báyìí kọ̀dá nǹkan báyìí kọ̀dá nǹkan báyìí kọ̀dá nǹkan báyìí kọ̀dá wọ̀sọ̀ tó yà nìyẹn lẹ́yìn náà a máa ṣàdúrà fún wọn a máa ṣe kí ni a máa ṣàdúrà fún wọn kọ́lọ́wọ́n bá aláàkọ́tọ̀ wọn sọ́nà á sọ wọlé mọ́nà àdùn wọ́sọ̀ á sì máa tẹ̀lé àṣẹ wọn tí ọba ti takò àṣẹ tọ́lọ́wọ́n bá wọn. alifaraat fi tahari mo rí òdodo mo wá fẹ́ lọ lè fìdí ẹ̀ múlẹ̀ àbí mo rò pé lágbájá ò sí lójú ọ̀nà mo wá fẹ́ lọ lè pè sákèsì ọgbà kí n fi ikima ṣe ẹ̀yọ́ màyá mi ọ̀pọ̀lọpọ̀ wa lè atòsẹ́yìn àwọn àfa kọ̀ọ̀kan bá a ṣe tó yẹn àwa wò pé opposite wa ti adájúkọ yẹn àlùwà mushrik wọn ní kì í ṣe mushrik kì í ṣe lẹ́bọ̀ àlùwà sọ àbìlẹ̀ bẹ́ẹ̀ àti mọ̀kàfẹ́rà wọn ní kì í ṣe sọ ibùdó bídí àti mùkàfẹ́ra kọ́lá nígbà mi wọ́n ní kìí sọ ní bídí àwọn súnà láwọn sí àmọ́ a ní kìláàfù lérí ọ̀rọ̀ bídíà nínú àwọn mọ̀sáìlù bídíà mọ̀sáìlù tó so mọ́ bídíà wọ́n lọ sọ pé òun súnà ni àmọ́ alábàálà ọ̀rọ̀ kan bẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ò sí kíni tí ò gbọ́yé àwọ̀ ọ̀bá lọ lérí ẹ̀ ó lè ṣẹlẹ̀ àbá ọlọ́lérí ìròrí yẹn ó lè ṣẹlẹ̀ ìsì ti ń ṣẹlẹ̀ láti ìgbà tí ayé ti dáyé bí ó sì máa ṣẹlẹ̀ táyé fi pin nìyẹn al-khilafun madin fi kulli zamani wa makan. tọ́ba dé pé ìyẹn labájò kó ti pé tọ́ba ti ṣẹlẹ̀ báyìí ọ̀yẹ́ hamalatun hamalatun shamsa garbiya muwajiha àwọn garib àwọn dẹ̀dẹ̀ gbogbo ayé láti garaba àwọn tàwà láyé àwọn máa tí wà àtàwọn ìyàwó wa kọ́lọ́mà jẹ́ wọn rí wọn mú wọ́n fẹ́ sọ wọ́n di garib kí wọ́n máa ronú bí òyìnbó àwọn náà ń pè ní asahabu tegrib gbogbo àlà ń ṣiṣẹ́ lérí wọn ọmọ èròrí èbó nìyẹn ajá sísà èròrí èbó nìyẹn o à ń já ìyẹn jùlẹ̀ àwọn òsì dákẹ́ lẹ́yìn náà muskila ẹlẹ́kejì ni pé asuhabu tekfir àti wọn láwọn tó jẹ́ pé àwọn kà fara àwọn èèyàn tí ó sì lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣe kí kí wọ́n kà fara àwọn eléyìn náà tún dá fìtínà lẹ̀ débi pé wàhálà ń ṣe kí wàhálà ń ṣẹlẹ̀ àwọn tó yẹ ká kà fara kà fara àwọn á sì dúró lérí ẹ̀ tó bá ti ṣe kan nínú kófòrò tá a ti ṣe ìbátàlá hujja àwọn ẹlẹ́ẹ̀kẹta àṣàbù tẹ̀bùdẹ́ ẹ̀ àwọn bá dá àwọn èèyàn wọ́n bá dá àwọn lérí mas'ala muttafaqa alaiha tí gbogbo àwọn afá panupọ̀ lórí pé ní bá ṣe lè mọ̀tẹ́rẹ̀ lóòótọ́ lè má jẹ́ káfíìn àmọ́ mọ̀tẹ́rẹ̀ ẹ̀ àzára àwọn èèyàn lárẹ̀ tí pé kán mọ̀ bá ṣe ti yẹn ẹ̀rọ màá mi. àwọn masáìlì kan khilafiya bẹ́ẹ̀ ni ulama àwọn àfáàlà ńlá wọ́n wá ṣe ìyapa lérí masala yìí lérí ọ̀rọ̀ bídà àwọn kan láwọn rí ní bídà àwọn kan láwọn ṣe kíni àwọn ò rí sẹ́rà àwọn eléyìí tí wọ́n ṣe khilafu yìí wọ́n yé túká o yìí tóun dúró lérí ní ó ṣe kíni ní ó dúró lérí yọ́ máa wá bá a ṣe ẹ̀yọ́ máa yá mi eléyìí yàtọ̀ sí masala rẹ̀ àwọn ànúfíìmọ̀ tàbákìnà àdéhùn wa ọ̀yàtọ̀ bá tó náà fíìmọ̀ لا لا لا لا هذا هذا قاعدة إخوانية عنصر نقع خلاف في مسألة في مسألة البدع bóyá inú àwọn ìran bídà àbí mọ́sálà ṣàkṣíyà tí pé lágbájá mọ̀tẹ́dẹ̀ àbí kìí mọ̀tẹ́dẹ̀ àwọn afá àwọn ṣe kí ni wọ́n ṣe kìláàfù lérí ẹ̀ àwọn afá tó ṣe kìláàfù lérí ẹ̀ yìí wọ́n wá jẹ́ ọ̀làmá òun mọ̀tẹ́bàrún táàmù pé ìwé sọ̀rọ̀ pẹ̀lú kí ni pẹ̀lú fẹ̀nu nígbà tá a bá ti rí bẹ́ẹ̀ àfarabalẹ̀ a ṣe kí ni àfarabalẹ̀ àmọ́ wa ṣàdúrà kọ́lọ́n tó wa sọ́nà èyí tó bá jẹ́ ojú ọ̀nà láì ní gbógun ọ̀tá sọ́dọ̀ àwọn tá a rò pé wọn ò sí ní ojú ọ̀nà yìí. aṣọ wọlé mọ́nà àti olùwọ́sàt bàbá sẹ́kùn tèmi àti sẹ́kùn bá àwọn méjèèjì yẹn wọ́n ní sẹ́kùn àti kórùkù kéèyàn ọ̀dà ọ̀padà sí ẹgbẹ́ àyà alkọ́b kí ni bàbá alùbádé káwọ́ sáyà bàbá sẹ́kù sèmi ni wá sọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pé mọ́ni lẹ́tí yorùbá dẹ̀ fi mẹ́tìlá àdìr masáyì ta ní ń pèyàn lóní bídí àlérí ọ̀rọ̀ akáwọ́ sílẹ̀ akáwọ́ sí àyà ẹnìkan rí ní bídí ẹnìkan rí ní sunna àwọn ní àti kúrò lérí ìdúró akàfẹ́ sinmi ni ayé akáwọ́lẹ̀ tá lẹ́nu bí wọ́n bẹ lérí ìdúró ní máa ń sé kíni ní máa ń wọ́n nígbà a ti dún àní táwọn ọmọlẹ́bà ti wà lérí ìdúró sàwa abọ́yá ń ka fájà lọ́wọ́ kó tó rùkú àbọ̀ wà lérí ìdúró ó kú òní rùkú ṣé ìdúró ló sáwà wọ́n lálẹ́ mọ̀ nǹkan wọ́n sáyà tọ́ba sí kíni tọ́ba wà lérí ìdúró ọ̀yà àti tani ọ̀rọ̀ sọ́nà méjì tí wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà tó sálámà sáwọn èèyàn mọ́. afáàtàmọ̀gbọ́n súnà ni ó sì bẹ̀rẹ̀ kótóbà jimá àti sájà lè lọ́kọ̀ọ̀kan ìgbẹ̀yìn fẹ́ gbọ́ kí lè tààrà òun ní balẹ̀ kí tààrà òun ṣe ní balẹ̀ díẹ̀. ìwọ náà ló sì sọ fún aláàánú pé àfa yìí àfọ onísúná ni o ẹ máa tẹ̀lé o èmi náà ní lẹ́kṣọ̀ wọn lọ́wọ́ o ọ̀kà ká pé ni o ọwọ́ sì kátọ̀ ní mọ́sí àlà kan ìdìbò tó kọrí jùhùn mi dá ìrìn òlàmọ́ ìsúná láàlà hásàgùlù hásàgùlù kọ́lọ̀ mọ́sá wọlé àná ẹ̀kọ́ bó sá wa ẹ pé في fi شباب في fi ما شاء الله تبارك الله، نعتز بكم، نتشرف بكم، wàá máa دوسي، الحمد لله، pé دو، àwọn في àwọn fẹ́ sẹ̀sìn ẹ̀dàkùn tó tọ́lọ́ wọn bá ẹ má jì ó sí àṣetó àti àṣejù lẹ́yìn náà káwọn máa tàbùkù àwọn àfáà káwọn máa tàbùkù àwọn àfáà bóyá àfáà rẹ̀ àti àfáà kejì wọ́n ní kẹlẹ́ àfilẹ́lẹ́ rẹ̀ mọ́ṣáláà kan má tàbùkù àfáà kejì torí tọ́lọ́ wọn bá má tàbùkù rẹ̀ má dàbí sólì kòwé ìsara sílùú kòwésìlá ìbọ́lọ̀ lè bá àdẹ́bùwà Muhammad sẹ́sẹ́lá ànábì ń pín nǹkan lọ́wọ́ ó ní aidil ó lè ànábì oníṣẹ́ dédé ànábì ní àkọ́kọ̀dẹ̀ kàṣírìta ilẹ̀ adil wáyìlẹ̀kì ànábì ní kọ́kọ́ lọ ẹ kí n bá ṣe dédé a jẹ́ pé èyàn àlùmọ̀ parun ni ẹ̀ kí èyàn lè confront Muhammad sẹ́sẹ́lá ní ìmọ̀ náwọ́ àwọn ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní mọ́sálà kìláfíà ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń fà káwá pé ìwọ́dí ó lérí tiẹ̀ bàbá sẹ́kọ̀ tó wéjì rí nínú àwọn tí wọ́n lè mọ bàbá sẹ́kọ̀ àlùbá ní púpọ̀ nípa ọ̀rọ̀ kíni nípa ọ̀rọ̀ káṣíwọ̀lọ́wọ́jì bàbá tó wéjì wọ́n lé gan lérí ẹ̀ wájìbù nìkan bàbá àlùbá ní ní sunna ànìkọ́bù sunna ìbádà lákì ìbádà tó sùn níyà ẹ̀rọ màyà mi níjọ́ tí bàbá sẹ́kọ̀ àlùbá ní tí wọ́n dé sí Saudi Arabia bàbá Sheikh Tuwaiji lọ́gbà àwọn alálejò sílé wọn wọ́n ní wọ́n wà ní yàrá wọ́n ní wọ́n sọ fún wọn pé Sheikh Albani ti wà ń ta wọ́n sì dìde lẹ̀ ahlan wa sahlan ahlan wa sahlan ya Sheikhana sílẹ̀ àtàwọn méjì dẹ̀ kọ lórí ọ̀rọ̀ mọ́ṣálẹ̀ yẹn èyí ó bẹ̀rẹ̀ pé àwọn méjì tó bá rí ra wọn sọ àdá sí ara wọn lọ́rùn wọ́n kàn sọ sọ́lá àtúká náà nìyẹn sọmọ mi tó wà lọ́dọ̀ rẹ̀ ń kọ́ fi mọ́sálà kìláfíà ọmọ tèmi tó wà lọ́dọ̀ rẹ̀ ń kọ́ àbúrò rẹ̀ tí wọ́n kí lọ́dọ̀ mi kọ́ ìtẹ́kùnlọ́ ya shabab al-muslimin ìtẹ́kùnlọ́ wọ́tẹ́kùn awaqibah wallah àdébìnrin àdébìsọ̀sọ́lá ó ní hálà kálí mútà nàtìún tọ́sí ìdìbò bá ti pọ̀ ju èèyàn padà àlákà tọ́wọ́ padà yá àfa àtọ̀lẹ̀ tẹ̀lé yẹn náà báṣẹ́lá kìláfíà padà tó ṣẹlẹ̀ tọ́ padà tó lọ. ọ padà tó lọ ó wà lọ́pọ̀ ẹ̀ńsẹ̀sì ni onímọ̀ pé sùn ní ṣe kíní onítìọ́ àbáǹsẹ̀ tí yóò dá olójú wọn ò ní kó ṣe àmọ́ wọn ò ní kó bọ́lọ́ta tí èèbá ti jà fún bídà àfọ̀n bídíà gan-an ó ti ó ní bá a ṣe ń bá wọn lò gan-an tó ni fún bá yíwọ́ fún ọ. nígbà míì ọ̀ làkọ̀ nígbà míì ò gbọdọ̀ dákọ̀. tọ́básì di pé abẹ̀rẹ̀ dáwà níbi kan ẹ̀dá kan tàwíìdì ní ẹja sàkólé kan ẹ̀. tàwíìdì tàwíìdì tàwíìdì. ọwọ́ fẹ́ ṣe dáwà ọdún ìlà sabili rabbika bil hikma. òde mọ́sálásí àkọ́kọ́ wáàsí rẹ̀ alájì kínní ọ̀daràn ni alájì dọ̀hún òun mú kèfèrí ni ìyá alágbájá ọmọ mọ́sí wa yín kíní mọ̀tẹ́dì ni tọ̀hún náà o oyè ẹ̀dàkùn àsìkò tó fi ń ṣe yìí ni ó ti ka subúlù sàlámù dídájì tẹ́lá subúlù sàlámù ó ti ka rìyájú sọ̀lì dídájì kí ṣe competition lọ́rọ̀ dáwà jẹ́mọ́ iṣẹ́ ni lẹ́yìn náà ọ̀fẹ́ dà ọ̀fẹ́ pè èèyàn ní wọ́n ní pè ń dá ayé à kí ní fẹ́ lé àwọn èèyàn wọn ò sì ní kọ́ wá jà kì í dáwà ní pé ní bá mọ̀jà ájà ní kó fáwọn ṣe dáwà no ó dùn ìlà bí lè rọ̀ bí kàbìlì bọ́ọ̀lù àdébí bẹ̀rẹ̀ dáwà mọ́kà ṣé bó ṣe bẹ̀rẹ̀ yìí ni wọ́lá ìbẹ̀ kọ́ <laughs> agbára òjì dé nígbà agbára dé jama àdébí sọ̀rọ̀ sọ́lá ó tó ìbòjòkó yẹ́dẹ̀ mi tẹ́ bá dé ṣèmí náà dìde máa lọ́rùn ó sì dìde máa lọ́rùn nígbà tó padà wọ mọ́kà náà gbogbo àwọn táwí ti dọ̀lẹ́ sáà ẹ máa bá ti yín lọ ẹ sáré gbà sílámù ẹ wájú sílámù mi mo fi ilẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́fúrúkọ yẹn ń bá yẹn nú jẹ́ akari pé ẹ̀mọ́ àdéhùn tó wà sẹ̀lẹ̀ gbèsè mi ti wá bí ń sìn àbí àwọn afáàtọ́ bá wà ń bí oyè ọlọ́run kọ́ ṣe yín ní àsáàbùrù wá sọ̀tì o àwọn afáàtọ́ bá wà ń bí tó orí àwọn amọ̀ríkàsí àtàdàbí ta gbélẹ̀ tààlà sí kíni tààlà sí mọ́ra ṣe é tí mo bá ti sọ láàárọ̀ yẹn sì yín ọjọ́ ọmọ pé ìpẹ́ nìkan síbi ẹgbẹ́ àbí ìpẹ́ nìkan síbi kíni síbi tààzù bá tààzù àṣẹ ìfẹ́ mọ́ ti lọ mọ́ lágbájá wà mí mọ́ àgbàdà yẹn kálàs ó wà mí nù ó gbé lágbájá mọ́tò ó wà mí nù ẹ lágbájá wọn ni ó wà bí ìyàwó rẹ̀ ó wà mí nù ah èyí tá a bá ní bọ́sẹ̀lẹ̀ kìláfíà ṣé àníbára wa ṣe mọ́ nítumẹ̀ islam kọ́ yẹn jama kìláfù bẹ́lẹ̀ àwọn sàhábà kìláfù bẹ́lẹ̀ àwọn tàbíìn kìláfù bẹ́lẹ̀ àwọn tàbí tàbíìn kìláfù bẹ́lẹ̀ àyímọ̀tàn àdùbà àwọn tó ń bára wọn sí wọn bára wọn sí abẹ́lẹ́ nínú ẹni wọn bá ti mọ wí kọ́lọ́ mọ́sá jọ ń sàǹfààní fún èmi tí mo sọ kọ́lọ́ jọ ń sàǹfààní fáwọn ti àgbọ̀ kọ́lọ́ wọn bá aláàkọ́ mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ bàbá ni hablana min azwajina wa suriyatina qurrata ayuni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 واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخواناً